pọ̀ fún kò fún alé n yáyàn ní nǹkan ẹ mo yá lówó ẹ̀rì pípẹ́ ìgbó fún mi ní nǹkan mí padà irú àwọn iléyàn kan lápẹ́ ní kìíní àdó irfaqin wa ihsan transaction tó pé ẹ fẹ́ fi sàánú fún yàn ni ẹ fi dáadáa fún ni ọlọ́run bá gbogbo èèyàn kalẹ̀ ṣùgbọ́n gbé kalẹ̀ ọlọ́run pé áá ah, ẹ̀mí ọmọ ànábì adáwọn olè mọ́gbé nǹkan fún báyẹn èyí ọlọ́run gbé sókè pàpàdà ọwá gbé kejì yóò kẹ ọ̀dà ìkejì lèyí tó ṣe yí pé ọ̀dà ẹjọ́ transact ìwọ fún oníkẹ́kọ́ náà fún oníkan ó lè jura wọn lọ ìyẹn ni albeg títà àti rírà ọlọ́run náà kọ wà hálọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ òun sọ títà síra rẹ̀ sọ ìtumọ̀ ẹni pé ọkàn mi gbà yẹn ìyẹn kọ ìyẹn jẹ́ déédéé talákọ̀ọ́kọ́ jẹ́ ẹ̀sán that is dáadáa one sided dáadáa ni side kan ni dáadáa ti wá ẹni kejì benefit lásán ẹlẹ́ẹ̀kejì ni pé ipò benefit èmi fún ọ ní nǹkan ìwọ náà fún mi ní nǹkan tẹ́mi náà àtijọ́ design benefit owó tí wọ́n fún mi èmi náà lò láti gbèsè nǹkan mi nǹkan tí wọ́n náà gbà wọ́n náà benefit mi èyí ò ní déédéé àlàáfíà ẹ̀sán làkọ́kọ́ àbí àfọ́n tọ́ wá kú èyí tó ṣe yí pé abẹ́jọ fẹ́ ẹ̀ṣẹ́ǹjì nǹkan àmọ́ yóò lìdì sí zolmo àbòsí òun ni rìbá tó ló fi jẹ́ rìbá ọ̀rẹ́dì ẹni tóun jẹ́ tálíkà tí ò rówó nídìí rẹ̀ olówó ló yẹ kó fẹ́ kan àṣìṣẹ́ tálíkà tẹ́rí anytime tó lówó bá ti ń ṣe rìbá pẹ̀lú tálíkà zulmu méjì ní ṣe fún compounded zulm compound one murakkab Zulmu, murakkab because already káríkò bá ní transactions náà ṣùgbọ́n lè fàkó ó jẹ́ oníbùkátà lọ́tọ̀ already ìwọ náà ni wọ́n ní kò àṣìṣẹ́ tọ́ tọ́bá ní kò àṣìṣẹ́ ní sí wọ́n ti wò pé àà ah, lẹ́bù aláwọ̀kọ̀ ẹ̀mí ọgbọ̀ ẹ̀sà eh, pé mi ò ní gbé nǹkan mẹ́rin ó lọ́nà òkè sóò ní gbé no problem ọ̀dà tó bá fẹ́ fún yà tó bá fún pátá ó ti lọ ọ̀dà tó lè sí yóò ọ̀dà ìyá kó náà tẹ̀ sí benefit tó bá fẹ́ nìkan kó lè dá padà ọlẹ́mì rẹ̀ ògbẹ́yìn ìtumọ̀ pé ẹ̀mí ìrí ògbé méjèèjì tó wà ní kàtígórì ìsàn àdìfàtò ok ọ̀dà ìkejì transact pẹ̀lú ẹ̀ kó ṣe pé ìwó fún lówó kóhun lo ọpọlọ rẹ̀ àbí kó lo wàhálà láti ṣe business kí wọ benefit kó tẹ́ lé fún kó náà rí nǹkan jájẹ ó tún wò pé ah eléyàn náà nísìn risk wà ń bẹ náà ní but risk nísìn pọ̀ risk ni ṣùgbọ́n ọ̀nà fẹ́ kó tẹ́ náà lékún ó lóun fẹ́ ok ẹni yìí ló ṣe wàhálà tọ́ so mọ̀ pé ní ìta ìbápadà make profit òun náà lùsù wàhálà tẹ́ bá sì ní benefit nǹkan percentage tó pọ̀ jù mẹ́ lérè ìwọ lónìí òun náà ní lẹ́yìn tó sọ ẹni tó fẹ́ ṣe rìbá fún lẹ́yìn òtún tẹ́hùn lọ́rùn wọ́n pè sí fọ́dúlù àti ẹ̀sánù onínú òwe pé kò sínú òwe pé kò sí free mail ní freetown ẹgbọ́n ní ti máa ń wí nù no free mail in freetown alókè kìí ṣe free ọya transact pẹ̀lú ẹ kóun lo effort tẹ̀ kí wọ́n lówó òun ní pẹ̀tọ̀ ọya kó service fẹ̀ sanwó fún un wọ́n náà sàṣẹ airport ìwò sáà lè lo airport yẹn ok kò jù ṣe partnership pẹ̀lú ẹ̀ the business o ní à ah, ní but risk wà nbẹ àná eh, tó bá tó kó wò rẹ lékún náà kọ́ risk gbọ́dọ̀ wà mẹ́rin ìwọ́n ti gbàgbé pé ní ìsìntẹ́ bá fi ten thousand business se yìí bá ṣe gbogbo wàhálà pátápátá tó fi ń gbà tẹ́ padà sí tán ten thousand lè gbàdà pa ẹ́ ìdíṣẹ́ rẹ̀ àwé ni wípé àrùn èèmù hó wìkọ́ yàtọ̀ lè mọ̀ èrè profit a máa fi protect capital ìtumọ̀ rẹ̀ ó ní wípé táà bá tí capital bá ti pé kò tí sí profit dẹ́sà pẹ́ ní ti wà láà gbogbo orí lọ́wọ́ ṣe fún lówó níbi ṣẹ̀ríà yí pé ní ìsìn báyìí 10,000 fún mi mo wá láti travel lọ bíbà yìí láti bíbà yìí mo wá travel lọ sí bóyá mo lọ sí ilẹ̀ haúsá mo lọ kòtògbòrá gbogbo ìṣẹ́ṣe wàhálà tó ní ti tábá padà ń wa padà kápítà tí wọ́n kó kalẹ̀ ń gbọ́dọ̀ pé ná kémi tó lè sọ pé bóyá màá bẹni títẹ̀ nìkan if at the end of the day ta padà wá rí ni pé dédé kápítà náà la rí owó tí ò lékún ni ní gbèsè wàhálà ni owó tí ò kàn lékún lásán ìtumọ̀ ìpé ní ìwò orí admission bọ̀ tèmi báyìí gbogbo wàhálà ní ìrí bá lùfù ọlọ́ọ̀tún ní o lè gbólówó sí léyìn náà o tún kò tẹ́ ọlọ́run ní gbogbo transaction tọ́lọ́ ọmọ ọmọdé olówó àtàlíkà money offer and nílẹ̀ tọ́ olóhùn tọ́ ọlọ́run tọ́ náà tálíkà tó ṣe pé ordinary lè wọlé ẹ̀kọ́ solve problem rẹ̀ ọlọ́run kan lé pé tọ́da kò sáà nífẹ̀ẹ́ ó fún wa ní kò transaction rẹ̀ the same tálíkà ń lo wa ní the only thing tí wọ́n lè ṣe pẹ̀lú ẹ̀ irrespective of níìdì tó ní ó ní wípé ìwọ fún lówó yóò tún wá fún ọ lé tó jù bẹ́ẹ̀ lọ ìtumẹ̀ láti pé ní compounded zolmo moraka lébùn tẹ́mi àpò zolmo tó wá compounded torí tún ẹni pé ẹni yìí ní ti bùkátà náà ló fẹ́ fún mu wá dọ́dọ̀ rẹ̀ ó yẹ kó sọ́ọ̀fù problem rẹ̀ ni ó wá tó wá sọ́ọ̀fù problem kan ó wá fún olówó kan ó tún wá ní kó tó fi nǹkan lékun tọ̀bí ọba tó wá rí náà nǹkan ọ̀tọ̀ fi kún so rìbánu mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run bá tẹ́ kalẹ̀ káṣe ẹ̀sánù àbí irfaq tó ṣe wípé àǹfààní ìlàdá ọ̀dọ̀ ọlọ́run láti gbàládà káṣe bẹ́ẹ̀ kátàjà káwà lálékún kẹni táwà náà bá ṣe náà pọnà rí gbálù fún àbíkájọ sí bísínẹ́sì ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀rìbá méjèèjì yìí ọlọ́run bá aláwọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run drive ó ní àtàfíìs ipe kó ṣe pé tí wọ́n wà á fà lásán wò ni pé kẹ́tọ̀ọ́ tiẹ̀ pé òkè ẹ̀ pẹ̀lú ẹnì kejì òkè ẹnìkan tó wá kọ́ ó tún fẹ́ gbẹ̀ tó tiẹ̀ náà kù tẹ bá dẹ̀ wo gbogbo nǹkan tá à ń ṣe ń gbàgbà yé nísìnyí lóòótọ́ business náà kan oru ṣòwò náà lábẹ́ ìṣẹ̀lẹ̀ lórí ṣùgbọ́n èyí ṣòwò tí ó bá ti jábò ní sẹ́lẹ̀ omi àpamọ́ nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ó rí i pé bá a ti máa ń ṣe nǹkan wa yóò yà yín lẹ́nu lẹ́bà ti transaction pẹ̀lú bank tó ẹ̀pẹ́ yìí lẹ́bà sẹ́ndì owó hmm, jáde commission ní ọ̀kọ́ wọlé commission àti ẹ̀jẹ̀jà lẹ́pẹ́ ẹgbẹ́ transfer wọlé sí 20 naira ó ní aláàtẹ̀ ọ̀kọ́ gbà hmm, gbogbo àfẹ́sọ̀ ni gbogbo ọ̀nà ni a so commission ní ọ̀kọ́ ṣe.

tọ ìtumọ̀ ẹni pé olákàtà mi ti wà dọ́mántì ó yẹ kó máa dówó náà padà yóò ló lè wọlé <laughs> ṣùgbọ́n kò lè jáde <laughs> so èmi nìkan ní ilé ṣe jẹba ó bójú ojú ánìbù jẹ ìjọ tí mo bá ti tó ṣe nǹkan mí náà nǹkan gbogbo tẹ̀ ní ó ṣàbójútó èmi ní ìmọ̀ ṣe wàhálà káàkiri

ọlọ́run ọba ó wá fẹ́ sọ láti fi àpíìlì sí wa pé ẹ̀yin fúnra ara yín náà tó bá ti kan titi yín ẹ mo bẹ́ẹ̀ sì máa mójú tó bọ̀ kí ló tó bá kan tẹ lómi tẹ́yìn ò fíìlì bí ẹ̀yin ó ṣe fi ìtàn bá ṣe fún yín ọlọ́run bá sábà máa ń lo mẹ́tọ́dù yìí dáadáa láti fi call attention àwa mùsùlùmí kùránì nígbà tó fẹ́ sọ̀rọ̀ pé káwọn èèyàn má ju ọmọ òrukàn tí kò yẹ kẹ́kọ̀ọ́ náà wọ̀lú yáṣà lẹ́bí na làwùtọ́rọ̀ kú mi khalfihim lórí yàtà bí àáfán kọ́fù àlẹ́yìn àwọn tó ti pé ẹ̀yìn náà ẹ̀yìn náà wò ó àwọn tó ti pé tó bá fa àwọn ọmọ kéékèèké tán yọ̀ lẹ́ tí wọ́n lè dá nǹkan ṣe wọn tí wọ́n náà bá fi wú wọn kalẹ̀ bẹ́rù náà ṣe bà wọ́n náà pé ha tanú tó kí àwọn ọmọ yìí nìfún bẹ́ẹ̀ náà ni kí wọ́n náà ṣe bẹ̀rù pé níjọ́ tán bá kú ọmọ orúkàn sí ọ lọ́wọ́ ọmọ orúkàn yóò lè dá nǹkan ṣe wọ́n kó sí ọ fi lè ṣe bí wọ́n sì bú ọ náà ò ṣe àwọn ọmọ yìí ẹ̀rọ wa tẹ́kẹ̀ àwọn ìwọ́n náà mọ̀ náwó ẹlòmíì ọlọ́run bó mọ̀ sí àwọn nǹkan ní call attention wa call attention ọlọ́run ní wẹ́ẹ̀lì olùtọ̀ fìfì egbé òfò ìyà fáwọn èèyàn tó ń bu dúkìá àwọn èèyàn kù àbí tó ń bu ẹ̀tọ́ àwọn èèyàn kù gẹ́gẹ́ bá ṣe padà ṣàlàyé kì í ṣe dúkìá nìkan sheikh abdulhamid nasir al-sidi rahimahullah àfáàgbà ṣé àwọn ọmọ fún ṣé o mọ̀ sọ́lọ̀ ọ̀sẹ́mi ṣé ọ̀sẹ́mi wà mẹ́ta náà àfá àti wọn ni ṣáàbùdà máa náà ti dé àfá wọn di mẹ́nà àfá ni wọ́n ní pẹ́pẹ́ ọwọ́ wọn gan ni wọ́n mú irú báwọn ṣe sọ pé gbogbo wọn ṣe lù gbé sí ayé wọn ní oneza nílùú wọn ibẹ̀ náà ibi táwọn ti ṣe mọ́mù ibẹ̀ náà ní ṣe sọ́lọ́ náà ti jẹ́ wọn báwọn ṣe kú ẹ̀rọ wọn ṣe ṣèlè ọwọ́ wọn gan ni wọ́n mú ìfẹ́pẹ́ wọ̀tọ̀fẹ́ òṣèlú kẹwọn àwọn wọ́n sọ̀rọ̀ pẹ́ kó lákó dáa gan nípa ọ̀rọ̀ tẹ̀fẹ́ gbẹ̀yẹ ọkọ̀ tútù yìí nàkẹ́ wọ́n sọ̀rọ̀ rọ̀ wọ́n ní ok wẹ́ẹ̀lì ń tọ̀fẹ́ fi ebi fáwọn tán ju ẹ̀fẹ́ àwọn èèyàn alẹ́dínà ìdàkálù alànàás yẹsà òfò àwọn tó ṣe pé ń jọ tí wọ́n bá fẹ́ gbogbo ọ̀nà bí ó ṣe pé làwọn wà hmm? ma bá fẹ́ràn àfẹ́ yóò bù tí pírámìdì ó gàbá yìí yìí náà ọ̀kan tó jábọ̀ ọ̀kan tó jábọ̀ ọ̀kan tó jábọ̀ lòun sì tọ̀ kí ni ó fàtọ́lọ̀ bá fi tọ̀rọ̀ yìí síwájú nítorí fi síwájú ni pé àwọn tí wọ́n ṣe tẹ̀sí ìdínà ní conscience ṣé because tó bá ti pé tìṣe wọn náà àmọ́ táwọn bá wọ́n nǹkan fáwọn èèyàn àbí wọ́n wọ́n ní oníke ni àbí wọ́n wọ́n lóní rẹ̀ yọ́ksìrò àwọn ó wà bùkù àwọn ó bùkù ọlọ́ni aláyẹ̀gúnnù ìlàíkà annahum ọ̀bùkún táwọn tán ń ṣerú nǹkan yìí ṣé wọn ò rú wọn kò dá wọn lójú páwọn ọlọ́run gbá wọn dìde tẹ́bá ti gbogbo àwọn súrà tá lájọ tá central team ẹ̀ ní al-iman bilba ẹ̀dá bá fi lè yọ pé kádínjà gbọ́ kójú alkiyama bẹ́ẹ̀ bá ti yọ pátọ̀ yẹn kúrò níbi délé ìtìwá ẹ mẹ́jẹ̀ ntàyé ẹ̀ nǹkan ti wó òun náà ní drive gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀yẹ́ kí n sọ fún yín anybody in fact kọ́dọ̀ òyìnbó ga ti ń dalẹ̀ ayé rú ó kàn lóun ò gbà kójú alkiyama ń bẹ ni òun náà ní day of record tó rí lẹ́sí kó fi mójútó accountability wípé ṣẹrẹ́ ní tẹ́rí tó ń fẹ́ kówó jẹun tó fẹ́ ṣe fraud òyìnbó ti dé padé pé ah likelihood pé yóò ṣe fraud yóò rí mú jẹ gbé kò sí tó rí pọ́mọ̀ kóhùn ní mú jẹ gbé yẹn náà lọ́nà fẹ́ ń sá kọ́nsẹ́pì alimọ́bí yóò bá ṣe ìjọ kan bẹ táà ní kò wá sí ìṣirò yẹn náà làwọn náà ń lò náà ti gbogbo check and balance ilé ayé tí kìí bá ṣe bẹ́ẹ̀ níjọ́ tẹ́yìn bá ti mọ̀ pé tẹ́yìn bá kọ̀ mí ìdìfọ́dù wọn rí mo jẹ gbé tí ó ṣe òun ni méjèèjì làwọn òní ṣe nílùú tiwa ká lo concept àlè emmanuel bá káwọn yẹn pé á mi ò ní jẹ fẹ́ lómi mẹ́tọ̀ tèmi ọlọ́run bá ń bẹ mòdùmódù ẹ̀sìn rẹ̀ àmú ká tó lo concept pé tọ̀ ká lo checks and balances sí àtúnmu lógún méjì níṣẹ́ rí bọ́lá ọba ṣe dẹ́dà gbígbà sí sọ wọ́n sọ pé inna aradul amanata ala samawati wal ardi wal jibal fa'abayna an yahmilnaha wa ashfaqna minha wa hamala al insanu innahu kana zaluman jahula pé ọmọ nìyàn bó ṣe rí ni pé zọlúmù ìgbé lágbáyà ò ní fẹ́ mú nǹkan ẹlùmí ìmá tiẹ̀ tó bá tàn fún ọ̀bá níwẹ̀rẹ́ bí tilẹ̀ nǹkan méjì lè má mú ṣe nínú kó nígbàgbọ́ pé tọ́ ọlọ́run ọba yóò bí mé àbí kó máa bẹ̀rù pé wọ́n mọ̀ ní ọ̀kan àbútọ́ yìí bí sọ pé wọ̀bdólé mo mi ń ṣe yàmí nínú fún sífà ìntẹ́jì zàrífàtí ń falẹ̀ ìlàtí ń nà yàbúlé mu wọ́n zolmo mìṣíyàmì nìfus kásàbò sí kásẹ̀ injustice kásọ̀ pressure kágbẹ̀tẹ̀ olùwíwọ̀ ẹ̀kẹ́ ara àdámẹ́ ẹ̀mí ni fa intajid da ifa bó bá fẹ́ ẹ̀rìkan tó ń wá kójú dó tó kọ́wọ́ dó tí ò ṣe à falẹ̀ ilatin láyé ẹ̀sìn mọ̀ ní ìsìnkan ní ojú sí nínú pé ń bẹ̀rù ọlọ́run àmì bẹ̀rù òfin níjọ́ tẹ̀yìn ọba fi lè ní méjèèjì kò sí tòsí ní independence and service òun lẹ́fìrí pé ẹni sáníkò náà jẹ́ regulator fáwọn operators òun náà tún dọ́gbọ́n palẹ̀ mọ́ ni ẹ́ nígbà tán ní wọ́n ní pé CBN ní kóun regulate bank ẹ̀yìn torí káwọn kan mọ́ fi kíní àkà òun náà tún palẹ̀ mọ́ dọ́là tó ló sì mọ̀ pé èyí ṣe bí tó bá fẹ́ mú ìyàwó náà lámúyàn tó jẹ́ bá kàkà wọn mọ́ nìkan náà ni òyìnbó ló kálukọ̀ sọ torí sísẹ́mù tán gbé kalẹ̀ yẹn the only thing tẹ́lẹ̀ gbé kẹ́ẹ̀dẹ́lẹ̀ kẹ́ẹ̀dẹ́lẹ̀ torí táwọn gbà ní wípé once tó bá ti mú ọkọ̀ òyò àìnúfẹ́ ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ lọ́nà ṣe wí pé once ó bá kọ̀ nítorí gbogbo ayé ìtún ọba ti rí ọgbà mú òyò àìnúfẹ́ ọgbẹ́ ìbá ti mọ̀ pé tọ́gbọ́ bá ti mú bá ti rárí ọgbà ńkọ́ lọ́dọ̀ ọlọ́nkọ́ tọ̀sáwùn kan ṣerú rẹ̀ tí òun mọ̀ pé àwọn ọlọ́run bá ń bá wọn di nìyọ́ òmìnira àbí oúnjẹ tó tóbi yawma yaqumu an-nasu li rabbil alamin ní ọ̀tá àwọn yóò dìde báyìí fọlọ́wọn ọba tó dá gbogbo ẹ̀dá fọlọ́wọn wa bí wọn pé sọ ẹrú mi bóòlù ṣe lé léyìí sí hmm? ẹ̀dá kan ẹ̀wò mi ṣe kò sí wò mi ṣe hmm? tọ tàtífù òun ni pé ká bu dúkìá àwọn èèyàn kù ayé mítà ni o a reduce kọ́ńtítì ní o a rìdíùsì vọ́lúmù ní o àfáwọn èèyàn lẹ́tọ̀ wọn pé ní o ẹ̀tọ́ tó yẹ káwọn èèyàn gba agba bíráìbù ní o ọ̀tọ̀léye tí a kọ ọ̀tọ̀léye tí a kírẹ́dìtì èèyàn ìgbé ọya sáìn ìwé kó ti gba 10 million but 9 million ní o ọya sáìn pé 10 million tó ti gbogbo ẹ̀ pátápátá tẹ̀sí fún un torí pé ọlọ́run bá sì ti mọ̀ pé ọkàn ọmọ ènìyàn tó bá ti kàn ẹ̀tọ́ ẹ lò òun fẹ́ palẹ̀ mọ́ gbogbo ẹ̀ palẹ̀ mọ́ palẹ̀ mọ́ palẹ̀ mọ́ ọlọ́run ìṣọ̀ sọ́lá sọ ma pé ìyá wọ̀ ṣọ́ ṣọ́fọ̀ ẹ̀ sọ́ra fún ṣọ́hùn làkàlàyé pé ẹ ádámù rọ́ọ̀bù bá jí kéèyàn má ní interest ẹ àlá bá ti lè hàkìlẹ́dẹ̀ àlẹ́ yìí ẹ̀tọ́ tẹ́ fi ọpẹ́ lómi wò ní tẹ́sà fífọ́n wọ́n hẹ́rù àmọ́ wọ́n lójú kòkòrò pé ẹ̀tọ́ jẹ ìwọ̀fẹ́ gbà kú ní jẹ́ ṣọ́hù ni alábìnrin ẹ ṣọ́ra fún ṣọ́hù fa ìnáwó ìnáwó ahlaka man kana ló kó parun báwọn tó wá síwájú yẹn kí ló ṣẹlẹ̀ sí wọn hamalahum ala an dima ó mú wọn dé pé wọ́n padà para wọn òun náà wọ̀sáhàlú maharimu àwọn nǹkan tó jẹ́ haram kí wọ́n sọ dẹ̀tọ̀ tẹ́bá ti gbọ́ tá ń pariwo rule of law gẹ̀rẹ́gàn gẹ̀rẹ́gàn gẹ̀rẹ́gàn ẹ́ àbòsí náà ni bọ̀ òyìnbó òun kẹ̀kẹ́ sọ pé ilé ayé nìkan náà ló mọ ó sì dé òun ò trust ẹni kankan ó gbé sísẹ́mù ẹ̀ka lórí pé má trust anybody everybody ló lè hmm? ó sì mọ́ nítọ́ àmọ́ ọ̀rọ̀ ọjọ́ alkiyama kọjá bá tọ́ bí eléyìí ṣe jẹ́ yìí Sheikh Abdurrahman Nasir Sa'di rahimahullah wọ́n wá ní ẹni máa ń ṣe léyìn náà ó ń jalè owó àwọn èèyàn ó ń jalè dúkìá àwọn èèyàn wọ́n ní wa idha kana hadha wa'idan ala alladhina yaqtuna an-nasa bil mikyal wal mizan bí léyìí bá jẹ́ punishment tọ́lọ́wọ́n bá sọ tó pè ní wáìlò tó jẹ́ punishment fáwọn èèyàn tí ń bu dúkìá ìyà ègbé ẹ̀ tọ́ pé punishment ti nù pàlẹ́bí yá kúrò àmúwálà ń kọ́ haran wà sára ẹ tí wọ́n fẹ́ ká ń fi ògbójú gba dúkìá àwọn èèyàn kan. pé wá àbẹ́ni tó pé torí kóhun ṣiṣẹ́ ìjọba gbogbo ẹ̀ fún àwọn èèyàn ló ti gbà tán ó dẹ tíráàpù kalẹ̀ fáwọn èèyàn. Hmm? so ẹni tí bá wá ń gba dúkìá àwọn èèyàn ní pẹ̀lú fọ́ọ̀sì nǹkan tí sì ń jalè áwòlá bìhádàlùwà ìdí mélòó nǹkan. òun tọ́ sí ìrúyà yìí eyi because èyí òun tẹ̀ ilé ìfẹ́ ààbò kalẹ̀ àbí wọ́n fi díẹ̀ lẹ ilé ìgbà gbogbo ẹ̀tọ́. pọ́ìntì alákọ̀ọ́kọ́ tán aṣọ ṣé wá rí pọ́ìntì tí mo wá ló pàtàkì tán aṣọ onílé èyí n ka rẹ̀ sọ mara ẹ̀sẹ̀. wọ́n ní ta náà nǹkan ìtàkùn lè gbọ́ yé ń kàmà yá kóbù mínà náà sí lẹ́bì ìlàmú gẹ́gbó ṣe pé ní sí òun náà fẹ́ gba ẹ̀tọ́ tiẹ̀ tó wà lọ́wọ́ àwọn ẹ̀ yẹ jíbu ayọ̀ tí yahun kúlà máa láhùn mẹ́l àwọn túláàsán ló jẹ́ sọ́rọ̀ kóò náà fáwọn èèyàn náà ni tó bá jẹ́kọ̀ tí wọ́n náà ní dúkìá ní wàlmọ̀ àmàlà àti kú ní 1956 Michel Arnaud Mobubuku, 1966. Ẹ máa mọ́ ní máa ń wí o. Wọ́n ní kódà ayé àyíyàn balíyàdó fún lù tí òmú mi háádá. Èyí tó tó kó sínú ayà yìí gan, ayà yìí, general meaning rẹ̀, ara tó tó kó sínú ìtumọ̀ ni, alhujaju walmakọ̀ọ̀lá. Alhujaju walmakọ̀ọ̀lá. Ẹ̀rí tá ń lò fún mọ́sálà tàjọ ń fà àwọn issues tàjọ ń fà náà tàtífù náà lè wọ ọbẹ̀ tẹ́yàn bá sọ́ra ẹmọ̀gbọ́n sọ́mí wọ́n nífà ìnáhó torí pé kàmá annalmutana zure èyàn méjì tí bá jọ ń dìbétì issue tánjọ́ ágì lórí issue ẹ̀sìn kọ̀dìjára hmm? ti là áàdàtù in ta àmàlá láàdàtà ma ń òní yáhàrìtù alámàláhù mínà lẹ́fọ́jájì èyí tó jẹ́rìí tí ẹnìkan ní ọmọdé mú èyí tó jẹ́rìí tí ẹ̀ tí ó sọ̀pọ̀tì tó wà lórí ẹnìkan tí ó dì mú wọ́n ní ara tí àyà yìí kó sínú gbé fàyẹ̀ jíbù àlẹ́yìn àìdán túláàsì ní lórí rẹ̀ èdè ayù bá yínà máa lè kọ́sùmì hìmí ọjọ́tì lẹ́fì láyà àlàmù ó sàlàyé fẹ́ni tán jọ ń fa iṣu

tó náà mọ̀ wọ́n ní wà á ń yá ń zọ́rọ̀ sí àdílá ti hosni yìí kó wo ẹ̀rí tẹ́ni tó wà ní the opposite side ẹ̀rí jẹ́ ẹni tẹ́jọ ń fa iṣu wo ẹ̀rí jẹ́ náà kàmọ́ yá ń zọ́rọ̀ sí àdílá ti hùwà gẹ́gbẹ́ wọ́n ní wà fi hazal mọ́ọ̀dì láyé yìí ayé bí pé èèyàn bá ti jọ ń fọ̀rọ̀ pẹ̀lú ẹlòmí tó fi pé tọ̀ o fẹ́ sẹ̀rí tiẹ̀ o sì fẹ́ sọ̀rí tẹlòmí náà ọ̀dọ̀ bá ẹ̀rí ilé kò wà sọ̀hí àbí ó wà sọ̀hí àmọ́ kìí ṣe túmọ̀ báyìí ló fún àbí ó wà sọ̀hí á gàtìkì àbòsí sọ̀rọ̀ náà ní ta tóbi yìí wà ti sàbí láti pé ṣé èèyàn ní insult tó wà object tó wà impartial ṣé òdodo náà ló mú lọ́kàn ibi tá ti mọ̀ ní pé ṣé ó ní insult ní ta tóbi yìí àbí tàásùbù ló fẹ́ ṣe tàásùbù ni pé kéèyàn wà áfà wípé ìwọ náà ló sàgbọ́dọ̀ win hmm? pé ìwọ́n náà sàgbọ̀dọ̀ wẹ́nì ó wà ti ìdáwẹ̀ta asúgbùn pé o fẹ́ dì mọ́ nǹkan tí wọ́n wà lórí rẹ̀ kọ́dà kẹ́rì rẹ̀ má kún tó o sì fẹ́ dì bọ́ǹkì tí ẹni tó wà lọ́pọ́sìtì rẹ̀ wà lórí rẹ̀ kọ́dà kẹ́rì rẹ̀ kún ìwọ òfin ìpé wọ́n ní láti sàlàyé ẹ̀rí ní ẹ̀ náà ó bídà níná ẹ̀rí rẹ̀ náà ṣùgbọ́n àtìní níjọ́ tó ń bídà bá ti ń kó tẹ̀rí ẹ̀sìn ọgbọ́dọ̀ sàlàyé ẹ̀rí

tó lọ́lọ́kúlọ̀ àdíjà nẹ́bí sálàsọ́là tó kúnlẹ̀ sí ìfẹ́ nìyẹn lọ́lọ́kúlọ̀ tó onítùkùmọ̀tọ́ ó rọ́n kápẹ̀ ní ṣubhat ẹgbọ́n ó rọ́n because àdílà ni ẹ̀rí ẹ̀sìn ni kápẹ̀ ṣubhat ìwọ ló sàlàyé wọ́jú ṣubha pé ee lóòótọ́ ẹ̀rí yìí ìtumọ̀ tó fẹ́ ìtumọ̀ tó fún lẹ́yìn àtẹ́lì bá ti wà sọ̀rọ̀ ìfẹ́ ìtumọ̀ tẹ́yàn fún náà ni nǹkan àti pé ṣùgbà kìí ṣe ẹ̀dí gangan ni ṣùgbà èrè ò lè jẹ́ ṣùgbà ká sọ́ra fọ́nà ọ̀rọ̀ tí ó dáni ọ̀rọ̀ tí ó dáni torí èyí máa acknowledge pé ẹ̀rí wà òkè kódà Ali ibn Ah, ọ̀rọ̀ òdodo ni àmọ́ orí dàbí ìbà pẹ̀lú ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ fi gbà bátùn lẹ́fẹ́ fi àti kò sọ pé ṣùgbà ní wọ́n ayà kùránì wọ́n kó jì ayà kùránì ìlọ fọ́pọ̀ ilẹ̀ lè láà ẹ́ tó kẹ́ ìrànlẹ́ ṣùgbà ní wọ́n gan tó fẹ́ kó sọ́wọ́ èyí pé ẹ̀rí tó bá clear ní ṣùgbà fún àbí bó ṣe lọ àbí tó fẹ́ fi achieve tọ́yìn tí wọ́n wàá ṣe náà ni pé ó sọ correct meaning kìíní ẹ̀ láà nìkan ibi tẹ́ẹ̀tì mọ̀ ní o òun wá fẹ́ tú báyìí torí kó fi lè sáàfù pọ́pù oṣù báyìí ẹ̀hẹ́n ìgbàwọn ló tó dìbẹ̀ àbọ́kọ̀ pé ẹ̀rí ìgbẹ̀jẹ̀ fúnra ẹ̀ náà ní ṣùgbọ́n àfi kéèyàn sọ àwọn kò lè jẹ́ ṣùgbọ́n òun ni wàkẹ́ ìmọ̀lù jẹ̀rà àmọ́ ó tẹ̀ hàn kó jáfà ìmọ́ Muhammad ju ṣáfì lọ́gọ́ wọ́n máa ń ná àwọn àgbà afá ṣáfì tó ní wàkẹ́ ìwà mẹ́ afá kú fàní ó ní wàkẹ́ yìí ní gẹ́gẹ́ dára fún mi ṣe gbà wá nínú ó ní ahlu sunna yaktubuna ma lahum wa ma alayhim àwọn súnà tán bá fẹ́ kọ ẹ̀rí wọ́n ti ń gbà wá wọ́n kọ ẹ̀rí tó sọ̀pọ̀ ti wọn àtẹ̀rí tó tó ń gbé ìgbésí wọn because òdodo làwọn gbà káàkiri gbé tọ̀wẹ́ tó bá tọ́ mọ́ fẹ́ sàlàyé rẹ̀ àwọn tó bá mọ̀ súnmọ́ rẹ̀ ó sàlàyé àwọn tó bá ah! Ah, kí ìbẹ́ ìfẹ́fẹ́ lọ́wọ́dá hmm, ẹ̀yọ́ fún yàtùbúnà èyí tó bá jẹ́rìí tí wọn nìkan làwọn ń kọ wà láyé tùbú náà máa dé èyí tó bá ti gbé wá kò ní sọpọ́tì táwọn wíwá pọ̀ ní. ìntí súnà fi ń jẹ́ súnà nù ẹni kò gbọ́dọ̀ sọ mí ó má jẹ́ nǹkan yìí ìntí súnà fi ń jẹ́ súnà nù. òun láti rí i pé nísìnyẹn yóò rí níjọ́ tó ní ohun bí dàbà sọ pé tàbí ti báyìí Bukhari ẹ̀bọ́ pé ó wà Bukhari bẹ́ẹ̀ ni ó wà Bukhari but ìtumọ̀ olókùn àmọ́ká ní ẹ̀mọ́jì kó mọ̀ fàdíṣẹ́ ẹ̀wọ̀n ní Bukhari ẹ̀gbọ́n tí ó fẹ́ dà nǹkan rú ẹgbẹ́ nǹkan bọ́ èrò fẹ́ dà nǹkan rú tí wọ́n ló ní Bukhari àdíṣẹ́ ànẹ́bí bọ́ọ̀lọ̀ ànẹ́bí ti dà nǹkan rú pé yóò fẹ́ dà nǹkan rú àwọn ẹ̀rí yẹn tẹ́bà ti ń ló bá yẹn yóò ṣe ìwọ́ sàlàyé rẹ̀ mọ̀ náà ṣé wọ́n ń gbé pamọ́ ní ẹ̀rí tẹ́ fún tó bí wọ̀ ló ti wà ká tó bí nínú yẹ́kùn ìbí wọn náà káà ni. ìdí súnà ti jẹ́ súnà náà èyí tó sì fi tàn ká náà nù èyí tí sì fi sàwọn èèyàn dàáfà náà tó bá nípa bá fẹ́ wò ní àwọn tá ń pè ló ń bídá láwùjọ wa wọ́n ti ń ké ó ti pẹ́ wọ́n sì káyẹ́ na yàn náà ṣùgbọ́n tàn bí èyí ń pàwọ̀ fúnra wọn náà nǹkan wù ṣetán láti shift ground lórí battle tán wà lórí ẹ̀ ẹ́ òyìnbó wọn àdá ogun nǹkan ló ẹ wà rẹ tọ́lọ̀ bá dìgbò bá tí wọ́n ń wó o ọlọ́run wa fi ọkàn tiẹ̀ yóò tàn mọ́lẹ̀ sí mọ́ rẹ̀ ó lè mọ̀ púpọ̀ tó ń bá wá dé pé iṣẹ́ fi gbogbo ẹjọ́ yín tẹ́lẹ̀ tán áyà yìí kí ni ìtumọ̀ rẹ̀ yóò dáa ẹ̀ẹ́n tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀ẹ́n òun náà ló fi jọ pé ní ìsìnkú ó sún náà mà kéwù owó ń gbódò dòdò nù àmọ́ tí lára tó wá fẹ́ gbà ń bẹ́ ní ọjọ́ súnmọ́ náà tó wá bẹ̀rẹ̀ fi ọ̀nà sọ pé ní ṣùgbọ́n àti òní ti ẹni tí mo kọ́ lè ṣùgbọ́n ti mú wá ẹni tí takò wá ti yẹ ní ṣùgbọ́n àti ń yáni tó ẹgbẹ́ ṣùgbọ́n àti àṣírí tó ní tẹ̀ ní níbi ààyè yìí ààyè pé ń jọ táwọn méjì bá ti jọ ń fa ọ̀rọ̀ gẹ́ bó ṣe pé attention sáwọn ẹ̀rí ìtì ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ní láti ṣàlàyé ẹ̀rí ẹni tí ó wà ní opposite side wọ́n ní irú ààyè yìí láti mọ́ mọ́ pé séèyàn ní ìǹsọ́ọ̀fù àbí ṣe tààsù kìí ṣe tó jẹ́ kó ìwọ̀n tí wọ́n wà ń bẹ̀ tó jẹ́ kó correct níbi tó pé wọ́n wà ń bẹ̀ tó kó jòdòdò tọ̀dòdò yóò wá parí síbì kan from time to time ọ̀rọ̀ táwọn afá akọ lórí iṣu pọ̀ débi pé kọ́ra lórí kútọ̀ ọ̀rọ̀ tá a ti sọ press tẹ́lẹ̀ lápàdà lóko ọ̀rọ̀ Ibn Khuzaymah ló ṣàlàyé ọ̀rọ̀ yìí láì má dòdòdò ni. kí wọ́n á sọ pé ah tí wọ́n á ṣàlàyé rẹ̀ báyìí nísìnyí yóò wá sí kíkẹ́ kí ló fẹ́ fi yín ṣe. now what mo mà ibẹ̀ náà láti rán ma wà ẹ mọ́ pé ibi ààyè pé kí wà àtẹ̀yẹ́jọ́ máa fà kankan ẹjọ́ sọ

àyè yìí láti máa mọ̀ kí ṣe báwọn èèyàn ṣe máa ń pè tán pè gírímọ́ta ìtàn pè gírímọ́ta bá nàìjíríà sọ́nà tó ṣàlàyé oníkíni bákọ́rùn hap òdodo kéyẹ́rì jẹ́ ìkẹ̀ tó borí tó kò fẹ́ bọ́ ẹ kọ́lá kojú oṣù náà so ìtàwọn ẹmọ́ ń pè ní gírímọ́ta ní sí pé ẹni tó bá ti já àfá àtẹ̀ tán bá ti tàlẹ́jì tẹ̀ báyìí yóò lọ ní yóò ní prime ó làfá àti ó sì wá jẹ́ standard òdodo ni standard ṣùgbọ́n lóòótọ́ agbọ́dọ̀ fi ẹ̀kọ́ bára wa sọ̀rọ̀ pé ààyè pé ẹ̀rí ti àtẹ̀rítẹ́yẹ̀ mú wá bó ṣe pé attention tí méjèèjì tí tó sì pé méjèèjì tó bú eléyìí kú kí lè fi lè àfíẹ̀ stronger ẹ́ ibẹ̀ láti mọ̀ pé àṣí lágbájá ní ìṣọ́ pàbó níta àṣù bẹ̀rẹ̀ láti mọ̀ sí lágbájá ó ní tàwádó ìtẹríba àbó ní gírímọ́ká wà á kòlúhú ní ìsáfà èyí tó ní làákàyà bó gọ́ ẹmọ tó bàtà mi sọ bẹ́ẹ̀ nítorí àtọ́ ìsọ̀rọ̀ ẹ̀ ní pé ṣe rí anybody tó bá sí ìtúbóyé òun lè máa lo council culture láńpẹ̀ ní sàrí ẹ́ council culture ìpé mi ò ní jẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ́ pé bá no ẹ block ẹ̀ anybody bá ń sọ wọ́n tí nǹkan bá ti wà rí tí tó ti wà lákọọ́lẹ̀ ó ní kankan tó lè ṣe sí ẹnu effort díẹ̀ ló lè méjì tó jù ọba ti lọ tán kò lè àwọn èèyàn tó tó rú so kéèyàn wá ní pé mo fẹ́ fọwọ́ bò kankan mọ́lẹ̀ nísìn ó hàn tó kí ní ẹ̀sìn lódodo ó fi hàn fẹ́ nìyẹn kò ní làkà ìdàdà because kò ní ó ní rí ìsùn ọgbọ́n tó bá ń wé ní ẹni yìí níjòkó yìí nísìn wọ́n kòkòrò lè sí brother aládìsí yìí nǹkan ṣe pé irú àyè láti mọ̀ pé sí lágbájá ní làákàyà bó gọ̀ ẹ́ mẹ́sàlùmọ́ àtàwọ̀fẹ́mọ́ lẹ́kọ̀lẹ́kẹ̀ àǹbẹ̀lọ́ ọ̀bà pé kó fíásì kò gẹ̀ gbòrè tó ṣe kàbàmọ́ náà sí ṣẹ̀dé rahimahullah wọ́n tún mú jáde ń bi áyà wẹ́lúmù tó fi fi náà wípé áyà yẹn transactions wa bẹ́ẹ̀ náà ló wọnú hujaj àti al masala ibi rahima allah rahma kan wasa naam ee mhm. e, ona ni wa kebe olùjọba ona ni ee ṣàkóso láwà kí ṣáfẹ́ yẹn ee ona ni àfá àgbà ni àfá àkúfà ni ah ó tóbi púpọ̀ ó tóbi púpọ̀ Imam Ahmad tó respect ẹ̀ jù yàwó mọ̀ iná respect ẹ̀ gán gán inú àwọn tí màmá amadu fẹ́ jọnù kálọ̀ pé ní ìmọ̀ ní zóòdù ní wára nìkílẹ̀ wàkẹ́ wàkẹ́ wàkẹ́ wàkẹ́ ibn al-Jarrah arúhásì alkófì ọ̀nà orin mọ́mù ṣàgbé ṣàkọ́ọ̀tù ilá wàkẹ́ ń só فأرشدني إلى ترك المعصي وأخبرني بأن العلم نور ونور الله لا يغطى لعاصي ó tẹ̀lé báwọn èèyàn sọ wípé pàkíyè ṣàfà fún mọ́mù ṣáfì wọ́n pọ̀ tí wọ́n yìí náà but wallahu alam tẹ̀bárí kitabul umm mọ́mù ṣáfì mú riwaya min tariqi torí pé éèjì wàkíyè sí ṣáfì súnmọ́ àkọjá pé kí ṣáfì lè máa sọ pé ṣàkóòtù ìlà wàkíyè ń sú àìsóde ìlú mọ́mù ṣáfì kọjá wallahu alam ṣùgbọ́n ọmọ hàn pé àfáì mọ́mù amadu ambali wọn ni wàkíyè bọ́lù jọra rahimallah rahmatan wasa now so ọlọ́run bá ń sọ fún wa pé àwọn tó ń ṣe tafif aláyàdúnú ulaika náà mab'uthun li yawmin azim yawma yaqumu an-nasu rabbil alamin tọ́ àìgbẹ́ bá ti sọ láti pé ó hàn sí wa pé kìí ṣe ágímẹ́ǹtì lẹ́mọ́ tí ń bí di ìmánì ò gbogbo àmọ́ sáyò tá ń fà yìí tá máa ń fà tá máa ń fà tó pé àáfà níìdì láti ṣàlàyé ni kí ìwà tó bóyá níìdì àlàyé rẹ̀ gan wà kẹ́ni tí ìbá tà fà bá ti máa ń fà yóò jẹ́ kọ́kàn máa le. because ẹni tí ìwà ti ń fa òun náà lè fi nìta àwọn bídíà gangan ni wọ́n ní kán máa jiyàn nípínlẹ̀ nípínlẹ̀ wọn ní àfábùlù jẹ́dẹ̀ lọ́ọ̀fọ̀sùmáàtì Eh, asábùrù jìdáàlì khusumat làwọn tó àwọn ọmọ ìbílẹ̀ pé àwọn oníjìjì ní ẹgbùgbò ọgbà ìwé ìjájọ fọ̀rọ̀ yìí ẹmọ tó sì fà á ṣẹ́rí tó gbé ìtàn fẹ́ gbé wáyé tí ó wúlò fáwọn èèyàn ni o wá bí ó sì fẹ́ tàn ká pé tó náà bá sáà tẹ́lẹ̀ kìíní kan sọ ọ̀rẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn bídà lásìkò àwọn sálàfù wa wọn ò mọ̀ wọn lóní mímọ̀ wọn ò mọ̀ wọn lóní mímọ̀ eh? so òun wá fẹ́ wá kìíní kankan tó sáà gbégbé ẹja jù kalẹ̀ wọ́n fẹ́ bí wọ́n ti jù kalẹ̀ nísìn ẹnu ó lẹ́nu ibi nílẹ̀ nùkan àwọn kan náà jọpọ̀ lọ́wọ́já ah, náà máa fẹ́ wo lọ́wọ́já náà ṣe o ló máa fẹ́ wọ́yẹ̀ tó wọ́n bá jà gbogbo bà pé ọya jájọ fa ọ̀rọ̀ yìí jájọ fa ọ̀rọ̀ yìí òun ni tàbí lọ́dọ̀ àwọn àfá àbí mọ́ malik ní wọ́n sọ pé ọya tààlà ọ̀rọ̀ jáde fi dìde nù ẹ́ jájọ fa malik fún mi lásù aláṣákẹ́ mi dì ní ẹ̀sìn tèmi ò dàrú mi lójú nàìjíríà ẹ̀hẹ́ bíkọ́sí tó fẹ́mọ̀ fà ọ̀rọ̀ kọ́dàrù ọ̀rọ̀ jàmí ọ̀rọ̀ kí nìkan kùrá náà ló pé kí ìgbìlẹ̀ lẹ́yìn mo bá fẹ́ fọ́rọ̀ fẹ́kẹ́ tí bàbá sálọ̀ alá yíò wúlò àbí àwọn èèyàn ní ìdí ẹ̀ bọ̀tọ̀ ọ̀rọ̀ yẹ kùrá ní màkàlù kì í ti màkàlùkù táàbì rata ní àbábì lẹ́kọ́ kò mú ìwà lìjẹ́ ìmọ̀ ní ìṣe kò níyàn lára so òun kí níyẹn torí pé wọ́n lẹ́nu àwọn wọ́n fẹ́ kó spread láàrin àwọn èèyàn ní mújìdá lùwà òun ló ṣe pé ìmúlù kàlám ni wọ́n fi ń promote ẹ̀ láàrín àfẹ́rẹ́ pé ẹni tó bá ti kó ẹni tó bá ti jìdá lójú asara tanakula ẹ̀sìn rẹ̀ yóò mọ̀ move from one point to the other because tẹ́lì yìí bá ti lè win ẹ̀ lónìí yóò sọ ọ́ ṣe ètò ìṣàn fún ìrọ̀lẹ́ o ẹ́ yóò mú tó bá tún dọ̀ lágbádá lòun tó tún win lẹ́yìn pa ìyàpẹ́lẹ́ yìí kò ṣe mọ́ ẹ́ torí pé issue táwọn mọ́ ní discuss yìí ṣe issue táwọn yẹn fẹ̀ kan ní bùkátà sí i anybody tó bá máa sọ́lá fún àdàdà wọ́n máa ń ṣe gùnà sọ́rọ̀ àwọn náà máa ń ṣe debate but debate ọ̀rọ̀ fèkì yá tì ní ọ̀rọ̀ fèkì pé tí nǹkan bá ṣe bá hadith báyìí kiri kan but àwọn oníbí jẹ́ àní fún mi ṣe ṣe ọ̀rọ̀ pé tí ò wúlò pé ó kéré pé yóò sàmú kí philosophy kan yóò sàmú wá main issue every time. ó wà bá kó sàánú wa àwọn issues tí ò bá ti ní bẹ́ẹ̀rìn lórí bó làwọn yóò ṣe develop ní ìmán tí ò ní bẹ́ẹ̀rìn lórí pé bó ni ìmán wọn ṣe lékún kò ní ìdíkà àwa àmọ̀gán mọ̀ ohun làwọn sálàfù a máa fi sọ pé àlẹ́ìkà bìdí ni àárọ̀ bí eh, ẹ́ wal ajuz wal gulam fil kutab níjọba ti ń bi wọn nínú àwọn issues yìí gbẹ̀gbọ́n sí kúrò àmàkàlógún ọ̀hún ẹniwọ́ ẹ̀sìn lárúbáwá oko aróko dàbí aróko tí ó mọ kí irú ẹ̀sìn rẹ̀ ni ó máa ṣe dàbí tó kà wúlò náà rẹ̀ ní kó bá ti wúlò jọ ní kó béèrè àti ẹ̀sìn ìyá arúgbó tó pé àwọn àwọn ìrílọ́lá ìran kò lè yé àti ẹ̀sìn ọmọ kékeré tán ẹ̀sẹ̀ fi sílé kí ó ti ń ta bàtà dàbí tó wà lórí fítra rẹ̀ òun ni ó ṣe ó gbà wọ́n ní wà too complex ẹ́ ohun náà òun làwọn àwọn obìdá ma ń kó sí sábà tí ń fọ̀rọ̀ òun kó sí kòrán sábà kó sí kòrán ni wọ́n yí túmẹ̀ hadith anabi wọ́n rí jẹ́pẹ̀ ẹ́ yóò sì gbé asùn kàkẹ́rẹ́ kan fúnra rẹ̀ àwọn náà ló ń bí dànù but kọ́lọ́n bá kó sànú àwọn kan náà bẹnu wa náà kọ́lọ́n kó wa aláníyàn dáadáa o náà ti ń common people lè relate mọ́ ni kẹ́kẹ́ ni pé ẹgbọ́ ṣe kọ́bárò sí kan ẹgbọ́ ní àkọ́bárò sí kan ẹgbọ́ ẹ kí ló dé tó ń bàjá rẹ ọ̀ṣẹ̀ wọ́n ṣe rọ́dù kọ́bárò sí kan ẹyọ́ rí kí ló ló ṣe tó wà ó bí dáadé mọ́sára sí sí kan kí ni sí kan hmm? wọ́n lè gbé ẹ kí ló tó ṣe hmm? ó ṣe ó lè ní ó ṣe buhazana òun náà ní rọ òun rọ náà ní orí eléyìí tẹ́ ó ṣe kìíní kan kò í yàwó èèyàn yìí pé tẹ́ ẹ bá ti ń lo àwọn terminology ìfẹ̀sẹ̀ ẹ̀rọ anybody tó bá ní mọ̀ kò lè make sense sí ìgbà ìgbà náà pé ìgbà lè rọ ilé ìṣúgbà lọ́wọ́ ni kò lè make kò wàláì kò make sense kankan sí mi àti ní oúnjẹ pé lágbára ló kàn sọ ọgbẹ́ni tó sọ yìí tó wà nù tíra kánù pé òtẹ́ sọ sàlàfíà ló ń wí ó sì rọ lárúbáwá rẹ̀ ẹ ṣe wá wo tí ń ṣe yẹ o ìyẹn gẹ́gẹ́ làwọn ń pè ní ìrìnà kó bá dàpọ̀ tàmíyé ìwọ náà lọ́rọ̀ tàmíyé sínú ẹ̀sẹ̀ rọ́ epo sọ dámújù náà ìwọ náà lọ́rọ̀ dámújù ìdí lágbára lásán ni ìwọ lọ́rọ̀ ẹ lọ kọ́ ìṣù tó ẹ̀fẹ́ bá ẹ̀sà láyé kọ́rọ̀ yé lókè nǹkan báyìí la fẹ́ ṣe but lọ́pọ̀lọpọ̀ claim dáwà dáwà dáwì dáwà claim ti máa ń tóbi ju ẹ̀rí lọ gbogbo claim ńláńlá lálọ́bù a máa ní kò mẹ́rin wa ẹ̀rí wà wá sálẹ̀ ẹ́ ok lágbájá kí lé tó fi sáramọ̀ sí olóńbídà olóńbídà ok kí ló ṣe ó ń sọ̀pọ̀ọ̀tì mọ̀má yẹ ní tó ṣe gbọ́n ẹwẹ́ lápùn kéèmù ńláńlá ìgbàdé wàdà fẹ̀rí èyí jẹ́ nínú ẹ ní pé àwọn kí ni nǹkan méjì sẹ́ǹsì àmọ́ dán ìwọ náà wà gbéra ẹ̀ kò pé ń jọ ọba ti sọ̀rọ̀ báyìí àwọn èèyàn sọ̀rọ̀ mọ́ pé torí tẹ́nìkejì ń sọ ṣùgbọ́n ṣubuhati ní ọ̀f Allahu akbar àwọn abẹ́ kókè ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ sheik èyí tó kọ́ wínú àwọn láàbù parí rẹ̀ èkí ni wọ́n tú síbẹ̀ kò yé yín pé kò yé àwọn àwàmù náà ni pé ẹ mọ̀ pé ó bu oṣù náà kù kan sọ fún oṣù náà pé yes manager sálàfù ni pé ká ṣe tààzẹ́rù náà bẹ́dà káwọ́ náà yẹn pa bẹ́dà ṣùgbọ́n sí ẹ̀rí báwọn yẹn ṣe sọ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn tẹ́lẹ̀ sàmọ́ jẹ́ wọn àmì ń ṣe sáfà ni pé dábùtù ọlọ́gbù wàhálà tẹ̀ ń fa yìí yé mi bídíà tó ń lè ṣe inú Kùránì àyà Kùránì wo ló sọ̀pọ̀tì tẹ́wọ́ oní àwọn sálàfù eh, àmì táwọn sálàfù yóò wà rọ ní wọn sáà ní rọ àbí wọn sáà ẹ̀rí wọn nígbà tó bá wá ń kọ́ yóò mú pé ẹnìkan kò ní mọ̀ àwọn sálàfù wá sì gbọ́ yé but ẹni ò tí ì dé ìsàlẹ̀ tí ó so ìyẹn pàtì kan pàtì kejì ní pé lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ̀rọ̀ pàtàkì fún tán ọlọ́run wá ní kàlá àwọn tán bá ń takojú alkiyama tán ní kò síjú alkiyama ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o pé kò síjú alkiyama ń bẹ́ẹ̀ o orí mọ́ ṣe ń ro o kọ́dà gan jíjọ́ tọ́lọ̀ bá gbé jọ́jọ́ ìkáyàmà bá dé tọ́lọ̀ bá gbé wa dìde tán ṣe sọ ìpín táwọn èèyàn pín sí ìpín mẹ́ta ni àwọn fùjárò wà àwọn àbúrò rò wà àwọn al-muqarrabun náà wà gẹ́bọ́lọ̀ bá ti pín náà ní suratul Waqi'a ó pẹ́ àwọn kan asabu shimal ashabul yamin àti as-sabiquna as-sabiqun ẹgbẹ́ náà sọ́pọ̀ as-sabiquna as-sabiqun orí ulaika al-muqarrabun ulaika al-muqarrabun tọ́lọ́n ó sì pa àwọn àkàṣí kí ni muqarrabu ẹ̀dàpẹ̀ ma wá wò a ṣé wọn lámì ṣe ń pè tí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀la wọ́n sọ̀rọ̀ tó dá púpọ̀ wọn kò kẹwọn wọn kò sálẹ̀ kò kẹwọn tẹ́ ẹ bá wò bẹ̀rẹ̀ súra yìí tí wọ́n bá bi yín pé kí lẹ rò pé ó mú àwọn èèyàn tán fi ń ṣe tafsir ní ìsìn mo fẹ́ fún yín lẹ́kọ̀ọ́ tó yẹ kan fún yín ní ìsìn bóyá yáàdì mẹ́ta mo ta yáàdì méjì fún yín ya eh, mọ̀tò epo epo tó ẹ̀kọ́ jẹ́ fẹ́ra 5 litre mọ̀ hmm, kọ́tẹ̀ 4 litre ló bọ́ sọ́wọ́ yìí kílẹ̀ ẹn tí ń ṣe kílẹ̀ kó fẹ́ àti yóò dà fún yín ó fẹ́ kówó rẹ̀ pọ̀ àbí ìtura kó ṣe pé ó fẹ́ kówó rẹ̀ pọ̀ ju ti tẹ́lì kejì lọ pé kó tètè pé àbí kó tètè pọ̀ tó torí pé òun fẹ́ kówó tiẹ̀ pọ̀ ó fẹ́ kọ̀mpìtì jẹ́ lómi lọ kí tiẹ̀ pọ̀ ní táwọn fùjárù máa ń kọ̀m̀pìtì sí pé àwọn ṣe tán láti ṣe zulmù fẹ́ lòmí nítorí kí nǹkan fi pọ̀ sọ́dọ̀ tún àwọn ṣe tán láti fi bẹ lòmí jẹ́ nítorí káwọn yẹn fi rí fáwọn nìkan àwọn ṣe tán láti silence ẹ lòmí káwọn yẹn fi rí pé àwọn nìkan làwọn àlórò dúró gbogbo eré wọn competition wọn òun ni wípé àwọn fẹ́ kí nǹkan àwọn pọ̀ ọ wá sí pé kí ní kọ́ wá ní ìdà gbogbo tó kú lè ti lè rí ó sàti pọ̀ jù ẹ́ ọba jọ ara ara màbí ọba ìgbìn nìkan títí ẹ̀mú ṣèǹkì tí wá ní ìbẹ̀rẹ̀ ayà tó sọnù nígbà tọ́lọ̀ wá padà wá sọ àwọn mọ̀kọ̀rọ̀bù nìkan tọ́lọ̀ wá sọ ó ní wà dálíkà fásitì èyí tálákọ̀ọ́kọ́ nǹkan lè yẹ máa ń ń pa ẹ̀ torí kúrò rẹ̀ pọ̀ irú lẹ́bù tọ́lọ̀ fún àmùkọ̀rọ̀bù nìyí òun lè yẹn ń kọ̀mpìtì sí i dàtí ìtọ́lọ̀ bá establish fún wa ni pé ara human nature ni pé èèyàn máa ń fẹ́ ju ẹnìkejì lọ èèyàn máa ń fẹ́ dà ju ẹnìkejì lọ èèyàn máa ń fẹ́ excel ju ẹnìkejì lọ ọ̀dà ibo lèèyàn wá lò sí Islam wá fún wa níbi tá a lò tírètì yẹn sí pé ṣé òun wá bí tó lò sí ṣé òun wá bí tó lò pé wọ́n sọ pé ah, mo jù lágbájá lọ mo fẹ́ jù lágbájá lọ

bóò láṣe wà lára àwọn alìmọ̀kọ́rọ̀bù bàbá ti ṣẹlẹ̀ nǹkan nínú kò sí tá a lè ṣe táti àjíṣẹ́ àfihàn ọlọ́run torí pé nature yìí kò sí yọkù nù mọ́mi ẹ̀pọ̀ ọmọnìyàn máa fẹ́ kóun lékún òun lẹ́fí mọ́ pé ní ìdí ọmọnìyàn máa ń yàtọ̀ tí éèjì rẹ̀ bá ti ń change anybody tó bá ti kóun bá ti lékún kò sí tìǹbù rẹ̀ níbàjẹ́ ìyẹn wo dáadáa anybody atọkùnrin atọbìnrin pé ah olùlẹ́gbọ̀n gbọ́ pé wọ́n sọ pé ah lágbọ́já láti bí ọdún mẹ́wàá tàbí wà nínú iṣẹ́ iná láti ṣe lọ ẹ̀wọ̀n wọn náà nídìí ó yẹ kó ti jù báyìí lọ ṣe age ní ìsìn fẹ́ni tí ò bá ti di lẹ́gùn pé kó fẹ́yàwó ẹ̀gbọ́n mi yé òun ó fèsì nǹkan mi yóò mọ fèsì ẹ̀ yíò náà ló wà wájú rẹ̀ ọmọ secondary school nísìn yóò bá yóò fẹ́ sáré ọlọ́sọ ní wàá ẹ̀kẹ́ àti jáàmù ẹ̀ bàbá ẹ̀ ní olè bá fẹ́ sọ́rọ̀ fún ọlọ́wà ẹ̀kẹ́ àti jáàmù nínú ẹ̀ ah. òfè ìwọ́dí wọ́n ti bí mọ́ rẹ̀ dìde ní ọlọ́wà ẹ̀kẹ́ àti jáàmù ọlọ́wà ẹ̀kẹ́ àti jáàmù kìíní fákùjà fún òsì wọ́n ní ẹ̀kẹ́ àti jáàmù ó jẹ́ bọ́ọ̀sẹ̀ mi ẹni tó ò tí wọ́n invest ní ọmọ ṣẹ́kí láì kẹ́kẹ́ rí admission ní ṣe ọ̀gbìn àwọn tá a lọ ní orílẹ̀ yìí priority ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ń kálukú. kẹwàá rẹni tóun náà pọ̀ bá dé éèjì tó yẹ kí èèyàn fẹ́ yàwó tí ò bá ti wá rí ìyàwó bí ó ṣe mú lọ́kàn tó ẹ́ ṣe wá ní tó bá fẹ́ fẹ́ ọmọ àgbẹ̀ ẹ̀ ìyàwó náà ló ń dọ̀mọ̀ ìjọba tá a fẹ́ ẹjọ́ nínú wọn ti fẹ́ pa wá èyí ti parí ìtì ẹ̀mọ́ ẹni tóhun ti kọ́lé ó mú ní wọ̀láyà àdúrà ẹ̀yọ̀kan tí ìṣẹ̀kọ́ náà náà kí nínú jẹ nílé ṣẹwárí tó bá wá nílé ilé ikú ọlọ́run sọ yóò sọ mọ́ tó rí lèmi ṣe wà báyìí tó bá òun láì ó fẹ́ jẹ táìtù kan nílùú wọn wọ́n ní jagunjagun ọ̀kẹ́rẹ́ kan èyí tí ó mọ̀ lálàáṣẹ́ ìyá <laughs> social recognition wọ́n pè pé ẹ̀dàkùn bá ń bọ́ bá sọ̀rọ̀ kàtì ẹ̀jú kí ilẹ̀ ní hmm? ẹnikọ́n jẹ ọ̀tún ọba kọ́n jẹ́ kí ní kẹfẹ́ àwọn òkèkè ní lálà jẹ́ ẹ̀rẹ́ èyí tọ́lọ̀ ń gbé fóònù wọ́n sọ ọmọ nìyẹn fẹ́ máa lékún náà bàbá wa máa ń sọ̀kàn kan fún wa bí wọ́n pé kéèsì pé bóyí bíta wọ́n ṣe wà nù ṣùgbọ́n kàfẹ́ sí ẹ̀yẹ náà wọ́n ní ní Ìbàdàn tàbí wọ́n máa ń ju oyè tó máa ń jẹ́ tẹ̀lé ra wọn ìgbé kìíní kan Aláàfin ọ̀tún kìíní kan ọ̀tún Eh, tí wọ́n ma fi mọ́gájí ó ma jẹ́ lọ ní àwọn èèyàn máa lọ lè wówó tó náà sàfẹ́ wà ní láì pé ẹ̀sì mí náà jóye kan wọ́n máa mọ́ bá wọ́n sà wọ́n jẹ́ ọba máa ń kírètì òye yóò kírètì òye yóò kírètì òye nígbà tán wá sáà dídí wọ́n ti sọ ọ̀kan náà wá gbowó dé pé èmi náà fẹ́ jóye òye tán lẹ̀ ẹ̀fún mi lélẹ́yìn náà <laughs> eh, tó yè dé tẹ́lẹ̀ ní akéwé ẹ̀kọ́ ìbọ̀bá ẹwọ́n ti yẹ̀yẹ́ rẹ̀ tó lè mọ́tù ìgbà kíwẹ̀ ẹ̀kọ́ ni oyè tó láti lẹ́yìn àkíwẹ̀ ẹ̀kọ́ kanáà sì wá fẹ́ wà nílà ẹgbẹ́ èmi náà wọ́n wá dé oní oyè tẹ́lẹ̀ oní kan fún ìhun ní ìhun náà pé sódà lẹ́yìn àkíwẹ̀ ẹ̀kọ́ oyè tẹ́lẹ̀ ló tó kàn sódà tákù ẹ̀kọ́ náà bá ti mú òun náà oyè tẹ́lẹ̀ ló bọ̀ sáyè àkíwẹ̀ ẹ̀kọ́ òun náà fẹ́ lékun ní nǹkan tó kà sí so that spirit of competition islam ò fẹ́ pa wọn ni kọ́lá ti lọ sáàbì kò إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وفي ذلك فليتنافس المتنافسون kí ni lesson bẹ́ẹ̀ lesson ni wípé a ta níbi ọ̀rọ̀ ilé ayé ní nǹkan bá ti ṣe haram ẹ má jẹ́ ká pa spirit competition bẹ́ẹ̀ ló kọ bíi pé ah ibi ilé ayé náà ni ah tí sẹ́yìn ó èyàn sì mọ ní nǹkan tó fẹ́ lékún bẹ̀. ihris ala ma yanfa'u lànà yìí anything tó bá tọ̀kọ́ yóò bá ti benefit it work for it go for it make effort to achieve wọ́n sáyẹn dèlà kọ́ra kó jọrọ̀ ilé ayé hmm? kọ́ra kó jọrọ̀ ilé ayé ẹ̀yìn ó fi kú because tànà fún ṣùgbọ́dọ̀ wà. tànáfùsù yẹn àwọn sàábì àdáyé sọ̀sọ́lá gbọ̀yé dáadáa lásìkò ìgbà tó wó dé wọ́n á wọn fáwọn sàábì ànábì náà lówó pé àwọn ilé wọn jagun nígbà tó tutù wọn Abubakar wá advice lọ́dọ̀ wọn mọ̀ tó Abubakar lópin náà pé kí wọ́n fẹ́ everybody náà ní sẹ́ni pé àtẹni tí ó tètè gbà Islam àtẹni tó lọ sógun bá dárẹ̀ àtẹni tó pín ìfọ̀n náà ìfẹ̀gbà Islam pé ẹ fún wọn ní ikọ̀ àmọ́rù ní àdùn mọ́ ní ìkọ̀ ikọ̀. títí àwọn ilé ìtàwọn ìfẹ́ fún Islam kí náà wàá jẹ́ tiwọn àwọn bá kiri iná máa mélòó lè la ọlọ́run jẹ́ fún náà àwọn bá kiri gbàlódé ayé òun ṣe ikọ̀ bàbá tó ṣe àwọn èèyàn náà gbọ́dọ̀ mọ́ mọ̀ yí pé bálù ń bẹ ríwọ́dù ń bẹ fún pé lábájá ṣe ń tẹ́lò ní òṣe òun náà làpọ́lé tó wà láàrin àwọn èèyàn pé àrígádì ah, lágbàjá àrígádì lágbàjá àrígádì lágbàjá bẹ́bá ti mékì wọ́n yí pọ̀ dẹ́kò sí ìjọba yes oríṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ayé wọn ní sí báyìí in tí ilé ayé ti ń ni pé bébì ti wáyé ní mo ní nǹkan mi tẹ́lò mi ò ní ẹ̀ náà ni mo fi ń dùn pé alhamdulillah ẹlòmínà tó ní nǹkan mídẹ́mì náà ní ṣẹ́bí gbogbo bá búrọ yípo ní ìdáhàn ìpìyà ìparẹ́ nì òun lẹ sí rí wípé fáwọn èèyàn tán wálé ayé àwọn èèyàn prefer life US títí Europe pé because Europe pé US ti pé ayé wà pé ní ṣe tó bá lè ṣe nǹkan tẹ́lẹ̀ mi ò lè ṣe wàá sì rírí ìwọ́bẹ̀ ẹ́ ó rí results wàá rí ìwọ́bẹ̀ ju ẹni tí ò ṣe lọ bọ́ sí ní Europe àwọn after equality

àwọn tó máa jáde lè fámílì ànábì òkú tí wọ́n tó pọ̀ ó ń lo different considerations ní pínpín ẹ́ débi pé ń gbà tí Umaru wá fẹ́ pín owó ó wá fún Usama ó fún lówó tó fún òun àti àbílábùnà ọmọ tó jọ ọmọ rẹ̀ wọ́n fún lówó kan náà Usama àbílábùnà ju Usama lọ ní gbogbo nǹkan torí ọjọ́ tí ó mọ̀rún bá islam náà lọ́mọ rẹ̀ abúlẹ́bùn mọ́rún bá islam usama wo usama tó gbígbà táwọn ìsẹ̀sọ́lá nǹkan kú mọ́kò ní 17 ẹ̀ abúlẹ́bùn ọmọ sí wà ní bí 15 ní gaza to khandak khandak jogo khandak ní ọdún ẹlẹ́ẹ̀karùn tàdé madina tó mì pé ńgbà táwọn ìsẹ̀sọ́lá ń kú abúlẹ́bùn ọmọ wà ní bí 20 21 usama 17 ẹ̀ ogun mélòó ní usama lọ kí ni abúlámù wa lọ complain bàbá pé àà bá tẹ wá ń ṣe ẹkùn agbèmí sílẹ̀kùn sáàmù Umaru wa ni ẹ tó jùlọ ni wọn ni sórí Usama yìí òun dàgbà sílé ànábì òun àtàwọn Hasan àti Hussein ni wọn jọ dàgbà papọ̀ ànábì sallallahu alaihi wa sallam wà á gbé wọn sẹ́sẹ́ yóò wá mú Usama àbí táwọn ẹbí sọ fún ọ so Umaru encourage àwọn èèyàn láti try yóò mọ wọ gan torí ẹ̀gán táwọn èèyàn bá táwọn àwọn tàbí fún ọba àwọn ẹbí láyé sábà ti lè rí sáà bí ànẹ́bì kan báyìí ah wọ́n sọ pé ah ní bá ànẹ́bì láyé ó dápẹ́ sọ díẹ̀ fún ọdún tó ànẹ́bì sọ ẹ́ wọ́n lọ bá amúlùbọ̀lù àf nígbà tó wọ́n sọ wọ́n ní kóró yàn nẹ́bì fáwọn òun náà ní sọ ó ní òun ti pass to táìmù mẹ́ta ìkọ́ lọ́wọ́n ba ló yọ ọ̀hún táìmù kan bẹ tó kó tóun bá kún gbà ọ̀hún sí ọjà ànámà lòun nù táìmù bá tó wà ń kékeré nù wọ́n ní táìmù kan bẹ òun tó pass to táìmù kan tóun gbà sílámù tó tóun bá kún gbà ọ̀hún ràn kàkúrà àdìyàn náà lòun nù kò lẹ́yìn bàtà bí ikú tán kọ́ o àwọn náà tó tọ́ ọ wá ní anẹ́bísà lálọ́sọ́lá òun fẹ́ràn rẹ̀ púpọ̀ òun sì gbé tóbi débi wípé tóun bá jòkó wájú rẹ̀ ẹ́ wala àhúdù nazara ilayhi ta'ziman la àhúdà nazara ilayhi ta'ziman ní ilé wà náà bíbá straight in the face bí tó tóbi lójú mi tó pé débi wípé now àwọn tó jẹ́ àwọn tàbí ẹ̀yìn tó bá láwọn tàbí ànábi tí wọ́n fi ti jẹ ìròyìn ànábi bó lànà ibi ṣe rí yazid al-farisi nínú àwọn tàbí ẹ̀yìn ọlọ́ba blabna abbas ó lóun lálàá òun ránà bí sálà ọ̀sán lójú ọ̀rọ̀ ìyẹn lè ránà bí lójú ọ̀rọ̀ ó sì lẹ́rìí inú súnà lọ́wọ́ àwọn ẹ̀ dó àwọn àkọlẹ̀ máa parọ́ fáwọn ránà bí náà súnfì máa ń parọ́ súnfì mi máa ń parọ́ fáwọn ránà bí ní ìṣòlè rí lóòótọ́ ẹ̀dẹ̀jìdá náà àtọ̀gbà ààyàn ah, lè ránàbì lójú tó bá rí kíní wà kílọ́ kílọ́ afẹ́ sọ́kọ́ èèyàn lè ránàbì lójú oorun àwọn tàbí ànàbì ránàbì lójú oorun àwọn tàbí ránàbì lójú oorun àwọn èèyàn ránàbì lójú oorun ọ̀ àmọ́ àwọn èèyàn parọ́ kò lè wá sí ilé ìṣẹ́ parọ́. èpè sádọ́ àrùn pé àwọn sùn wọ́n lè léyìn ṣùgbọ́n tàbí àyẹ̀hẹ́ lè sọ pé ọlọ́run kì í ránàbì lójú òṣèṣèlú fárìsì wa rí wa lọ shamali muhammadi yasirimi òun rí ànábì lójú o abdulayi náà bá sọ ni kóró yẹn ẹntorí àwọn tiwa nísìnyí bàbá bí wọn àwọn òkúrọ náà máa ń kúrọ kóró yìí yóò ní aaa ah, yóò ní aaa ah, kò sẹ́lẹ̀ wíwá àìwò ní ha ọ̀gbẹ́ni sọ̀rọ̀ ìwò ní ha òkúrọ ẹ òkúrọ ìwò ní ha ìwò ní ha sọ olórí ẹ̀ lójú sọ tó orí mọ̀nà ẹ wọ́n ti dọkumẹ́ntì ọ̀rọ̀ ànábì bára bí ṣe rí wà ní òtíra pa ọgbọ́ anábì sọ pé wọ̀lá yàtà máa sálò ṣẹ̀tọ́nù bí ṣẹ̀tọ́nù lè gbáwọ̀ mi gangan wọ̀ tó bá fi ṣe pé àwọn tánmà mi náà bó ṣe rí náà bá ní ìmì náà rí tó a ní kò sọ wá ní káàgìnì ní ìgbàgbà aláàbí lójú èèyàn dúdú ní orí èèyàn dúdú lórí tí yóò

ẹ́ so Umar bin Khattab radiyallahu anhu ó gbà àwọn èèyàn sí lẹ́wù táwọn èèyàn ó fi mọ iyì wọn nítorí fi báyìí ọ̀pá lágbájá ọ̀jàgùn bàdá lágbájá òṣìbáì lágbájá òṣìbáì lágbájá òṣìbáì lágbájá òṣìbáì òun ni hadith ta kà fúnra wa níbi kótóbà ta kà ń jọ wò obìnrin tó wá bá nàbì tó wá bá Umar bin Khattab ẹ́ tó pẹ̀lú àyẹ̀ ọkọ ń kú ó fà àwọn ọmọ kéékèèké kalẹ̀ àwọn ọmọ kéékèèké mú lágbára gẹ́gẹ́ láyé ìdíjú na kùrá à wala la òmùzárò òun wala dara wọn ò lè dáǹkan kan ṣe wọn ò lóko wọn ò ní nǹkan tí wọ́n jẹ wọn ò ní màlúù tẹ wọn ò ní ràǹkúnmí tí wọ́n wà màlúù ẹ̀ pétọ́ wa àìmọ́sọ oúnjẹ àìmọ́sọ ojú ọ wá ní wà ánà èmi ni bíntù kòfà bí wọ́n sì gbọ́ kòfà pé ọmọ kòfà fún ni ọ́ ọmọ kòfà fún ni ọ́ ọ ní ìhìn ah, àà ọmọ ni ẹ bá ń gbéra nǹkan mi ẹ ń kó oúnjẹ sí ẹ ń kó owó sí ẹ ń kó aṣọ sí eh, ọmọ kòfà fún ni ọ́ lọ́mọ kò fà fún ah. mo fẹ́ wá hadith yẹn kí n fẹ́ kẹ́kẹ́ ni àwọn sàádà nábì dà púpọ̀ ọlọ́run kó kà wá sínú àwọn tí ó mìí tí wọn lálùjẹ́ náà wà ń lam náà àmàlì bí àmàlì ní pípọ̀ iṣẹ́ wo tó so nígbà tí èyàn máa ń mọ iye àwọn èèyàn bá play role fún Islam tó lè clear play role a gbọ́dọ̀ mọ iyì rẹ̀ bó ti bá a ní láti tẹ̀lé rẹ̀ tó bá ti ṣe mistake o. àmọ́ báwọn yẹn ti wá fẹ́ dáarú pé wọ́n ní náà ẹ̀rọ nǹkan sí nìkan òun sì mùwázánà irọ́ ni kò sí nìkan tí jẹ́ lè náà ló hàn bí ẹ̀rí tó wáyé pé tó pé òun ni wọ́n ló sọ pé but pé káfẹ́ pé wọ́n ní èèyàn ó dá báyìí ó dá báyìí ó dá báyìí ní àmọ́ tó gbó ti wá dá máa dáadáa rẹ̀ rárá Eh? wọ́n mọ̀ fáwọn náà play role bọ̀ wọ́n sọ pé ẹnu kékeré tẹ́sí ní ìsìn àníkù ìhàn kan ọwọ́n so gbà tó mọ̀ obìnrin wá sọ olóhun ní kí ni bíntu kòfà bọ́nà èèmà al-Ghifari wà qad shahida abi al-Hudaybiyah ma annabi sallallahu nítorí obìnrin rí pé bàbá mi náà bẹ́ẹ̀ náà tán wà kò sí Hudaybiyah pẹ̀lú annabi credential àti ẹ̀nu lọ́dọ̀ ọmọ bàbá rẹ̀ àtẹ́ni ìwọ ní kòfà أبو Khubab ọkọ̀ ìṣẹ́yìdà أبي al مع رسول الله. bàbá mi náà wà pẹ̀lú àwọn tí wọ́n wà ní Hudaybiya pẹ̀lú ànábì sẹ́mọ̀ túmọ̀ rọ ìtumọ̀ rẹ̀ ni pé bàbá tèmi náà wà nínú àwọn tọ́lọ́wọ́ bá ń sọ ń pa wọn pé lápọ̀dọ̀rọ̀ bẹ Allahu anil mu'minin ìdí gba ọ̀nà kàtà àṣà ọlọ́run bá ti yọ́nú sáà mọ̀mìnì nígbà tán ìwọ́lọ́mọ́ ẹ̀ ọ̀làrẹ́sọ̀ sáà sọ pé làyẹ́dẹ́kúlà nára àhádó báyà àtàtà ṣàjà ẹnìkankan tó bá ṣe bí àtúnṣe bí àtúnwà náà àwọn táyà ìsọ̀kalẹ̀ fún lábẹ́ igi náà kò ní wọná bí about 1,400 làwọn táwọn 1,400 tó obìnrin yìí wá ní bàbá òun náà jọgùn òdébíà ó wà ní òdébíà pẹ̀lú ànẹ́bìsọ̀lọ́sọ̀lọ́ ọ̀wá kọfà máa ọmọ ọmọ rẹ̀ wá dúró ìgbé ah ìwọ lọ́mọ kọfà wà lámìyàmùdù ọmọ rẹ̀ mú ẹmọ ó fi pánlé fún maqal ọmọ ní marhaban binasabin qaribi pé you are welcome máa wulẹ̀ máa rọra ẹbí tó súnmọ́ àwọn àfáà ní ìtumọ̀ méjì ní kẹ́lẹ̀ ẹbí tó súnmọ́ níbi pé that is sàábé ni bàbá ẹ̀ sàábé lè ní sàábé ní mọ̀yì sàábé àrílétì bí bàbá rẹ̀ ṣe wà ní Hudaybiya ẹ̀mí náà wà ní Hudaybiya we are related marhaban bi nasabin qarib àwọn kan ní kan àwọn kan ní túmọ̀ ẹ̀ ni pé bí n pé bànúgì fáàrù ni lóbìnrin tí wá bànúgì fáàrù òun náà relate lókè ó ṣe kùrẹ́ṣì tí wọ́n relate máa kúrẹ́ṣì àwọn àti kúrẹ́ṣì jọpa pọ̀ ní kìnnàna iná sábà fún wíìmù tán nígbà tí wọ́n máa rò wá sọ lẹ́yìn ẹ̀kún tán tó mọ̀ ń sọ̀rọ̀ fa ìlà bá èrè zọ̀hí wọ́n máa rò kún alẹ́ tán wọ́n máa rò wá lọ lè wá làǹkúmí tẹ́yìn rẹ̀ kẹ́ wọ́n ní bá èrè zọ̀hí ẹ̀ ó ní ẹ̀yìn tẹ́yìn rẹ̀ kẹ́ tó lè rú ẹrù torí pé ó wo ẹrù tó fẹ́ kó fún un ló fi wá rú làǹkúmí díògbèsè káànà marubutọ̀n ti dà wọ́n dì ìmọ́lẹ̀ wọ́n ti rà fún ìkàlẹ̀ ó wà lọ kọ́mpáǹtì fahamala alayhi giraratain Umar wa kú sáàkì tí wọ́n fi wúlù ṣe ọwà méjì ọwà kò síbẹ̀ mọ̀lá ahùnmọ̀ àtọ̀ àmà full of food mọ̀ fílẹ̀ wà hamala baynahuma náfàkọ́sán wà síyàmà lẹ́gbà tó fi oúnjẹ sílẹ̀ tán ọwà fi owó láàrin méjèèjì kó kí ẹrù méjèèjì kó fi di owó ní wà sí ẹkọ́ tó pàṣọ síbẹ̀ tó mọ̀ náà wà láha bí kẹta mi ó mọ̀rọ̀ wá fa okùn rànkúmì ọ wá fa lọ́mọbìnrin náà lọ ńgbà tó mọ̀ kan ó mọ̀ ní ìtàdí máa fà á lọ fàlàyàfúnà kò fún yìí àtàyà àti ẹkùnmọ̀ náà wọ́n wá ń fà lọ fàkọ́lá rọ́jù náà nìkan mẹ́rin yá amẹ́rọ lè mọ̀mìnì àkọ́tẹ̀lá amir khalifa wọ́n ti pàdú adúrẹ́lẹ́ yìí obìnrin àkọ́tẹ̀lá ó ti pọ̀ jù kọ́lá ọmọ ọmọ ní sẹ́kìlẹ́tìkà ọmọ mú dákù kama mọ̀kà tún báwọn ni lẹ́gbẹ̀rẹ̀ lárúbáwá máa ń sábà sọ pé èèyàn tẹ́yìn bá sì pé ah, ó yẹ kó lè máa irú àwọn tó sọ ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ lè pé à ọmọ ni ẹ̀ dá nǹkan mọ̀ bí tí mo lọ rẹ̀ ó ní wallahi mo fọlọ́ ọ̀bà ẹ̀ la arọ abà bàbá ọmọbìnrin bàbá rẹ̀ àtọ́mọ̀ ìyá rẹ̀ yìí kọ̀dẹ̀ ha sọ̀rọ̀ hisnan zamana àwọn àwọn ìlú tàà bá jagun tí wọ́n wá ní gílàǹpẹ̀ hisnan odi gílàǹpẹ̀ gíní fortress odi tẹ́yàn ọkọ̀ sílù ìtàlú sódà tó fi so tó bá fẹ́ ni pé ẹwà lè siege níta odi yẹn sódà tó wà bẹ́ òun lè wọ́n padà jùn bá jáde wọ́n sọ̀rẹ́ndà Eh? tí bàbá ilé bàbá ọmọbìnrin yìí àti sísá àtọmọ ìyá ẹ̀ àwọn ni wọ́n lè síjì lórí ṣífìmù àwọn tá ń bá jà zamana fọ́tán ibi tán dúró wọ́n sì jìlá fúnlẹ̀ ọ̀tọ̀ lọ fàfitátà ha àwọn lọ́lọ́run lò láti fi síbẹ̀ wọ́n sì tọ́lọ̀ sí nílò fi títí islam fi wọ́bẹ̀ tó fi dìlú islam tó fi dùlá àwọn mùsùlùmí tẹ báwọn ní ìsìn bàbá rẹ̀ ló ti wá púìsì ọmọ àyà ìlú ti wá kú ní ọmọ wọn fi kalẹ̀ yìí tó máa báhánà àwọn ni wọ́n ṣe wàhálà àmáwà lónìí kí làwọn ṣe o nàstàfíhù sùhùmà náhùmà fi pọ́ṣàn tí wọn níbi irú ogun ilẹ̀ ohun làwọn ń fà ní làwọn ńlá àmáwọn ni wọ́n ṣe wàhálà tó máa ṣe wàhálà ṣe ń wá àwọn eléyìí bàbá kó gbogbo rà fún ilé ayé àyà rẹ̀ fi ṣe kalẹ̀ onímọ̀ gbogbo sákìlẹ́tọ̀ òmù pé àtàtàlá ah, ó ti sáàbù jùlọ lọ gbogbo àwọn ṣiṣẹ́ fún Islam so wọ́n márùn ló ní sándàdì pé ẹ lè fa àwọn èèyàn sí déédéé ẹ fa àwọn èèyàn sí the same level lóòótọ́ sí ni lóòótọ́ ni ara yẹn náà bẹ lára àkàtà gbọdọ̀ tó correct láwùjọ wa kẹrìndà máa sọ pé kòrán sọ pé iná àkàrà ọmọkùnrin dọ̀lá àtìkọ́ ẹ̀wọ̀n tọ́lọ̀ bá sọ in tó mìn òní indallah ẹ eh? kéèké gbogbo we are all equal we are not equal pé iná kan pé indallah àtìkọ́ fún in tó mìn ní pé lọ́dọ̀ ọlọ́run nígbà tá a fẹ́ kan máa fi ń in ta bari tó ń kálukú bá ṣe náà ní lẹ́gùn tá gbèsí kìí ṣe kó sọ pé torí pé àkúkú máa náà kọ́ we are all equal bẹ́ẹ̀ kọ́ o kọ́lá bẹ́ẹ̀ kọ́lá àwọn sàbẹ́ ànẹ́bí ṣeéṣe o tó fi kan mẹ́sẹ̀ ń tò ní sáàbù wájú gan mo ti sọ fún wa rí òbá ìbọn káà ó dé mọ́sálásí ó sì bọ́ ọ̀dọ́ kan tó ju bó ti sáàbù wájú òbá yóò sì fà ó fà sẹ́yìn kọ́lẹ̀ ní iye nábìlà lọ́wọ́ ni ó fà sẹ́yìn tó mú ìjìgìjì gan ọgbà gílódé ọmọ ìyàfọ́ta ọmọ ọ̀dọ́ ọmọ bínú ẹ̀yọ́ ká ti sọ fún ọ bọ̀ tó ẹkùn mọ̀ àwa lànàbì ní ká máa dúró pé innahu la ahdun nabiyyi ilayna annaliya èyí àdéhùn ànábì pé àwa ló ká máa dúró bí báyìí pé kí lànàbì ànábì ní mí kó ń kó lul ahlami wan nuha lèyẹ́lì ní èmi ń kókó lè hàn ọ̀nà àwọn tó ń là káàkiri sí ìlọ́pọ̀lọ́ nǹkan dùn torí pé tánàbí sọ̀sọ́là ń bá ń kírun tánàbí bá ti ní tẹ́kà níbi ní àfikún òbáyí tẹ́kọ̀ sí òbáyí láàrin tó lè kọ̀rẹ́tì ni òbáyí náà ní sọ fẹ́lẹ̀ pé wọ́n lè mọ́ mọ́ àwọn ìsàbí ànábì bọ́ sẹ́yìn bọ́ sẹ́yìn látàrí ànábì làwọn ti ń dún bí. wọn yìí fi ń ṣeré o kálẹ̀ yẹn jẹ́ sábẹ́ ànábì lásán ga wọ́ọ̀dù tó máa ń lò fúnra wọn tí sàbí méjì bá padà ràn wáyé báyá nísìn sàbí kan wá bẹ̀ tó pé ọ̀kan ti wá fún ọmọ ẹ̀yọ́ abẹ̀ ṣẹ́rí tí ẹni ìbá fi lè dákọ rẹ̀ tọ́ka ní èmi ní báyìí sàbí ọ̀nà ọ̀pẹ̀ ìyá múnà àfẹ́ yóò ọmọ ọmọ ìyá mi àwọn sàádà ànábì fún àwọn ará alẹ́ ànábì lé púpọ̀ o kọ́dà àwọn tó máa ń fún wọn ní preferential treatment so hadith imam muslim hadith ali bin hussein zainul abidin muhammad bin baqir wọ́n dọ̀dọ̀ jáde jáde ti fọ́ lójú gbára wọ́n á wọlé tọ̀ jáde gbogbo wọn gbé àwọn yìí ẹni tá pé tabagbọ́ táwọn tabagbọ́ fẹ́yàn ni pé dabadakọ jaafar jaafar sadiq táwọn ṣí àmọ́ sọ pé ọmọ ọmọ ànábì ni ṣùgbọ́n àáfàá ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn ṣí àpamọ́ òun irọ́ ni bí lẹ́gbàá ni òun náà sì kéwọ́ pọ̀ lọ́dọ̀ àwọn sàábà ni ọjọ́ báwọn ṣí àṣẹ ń parọ́ ipá àwọn gbà wá yìí kan bí àyímọ̀ kan rẹ̀ ọ̀sá àyímọ̀ bàbá Jafaru Sadiqi ni Muhammad Al-Baqir. Muhammad al-Baqir ẹni tó jẹ́ bàbá tiẹ̀ ní Ali bin al-Hussein onípẹ̀lú Zain al-Abidin Zain al-Abidin bàbá tiẹ̀ ní Hussein ní ọmọ Ali ọmọ ma nabi tó ní sábà fẹ́ káàrí sí wákà pé wákà Ali ẹ́ tó jẹ́ Ali bin Abi Ali bí Hassan àti Hussein táwa mú láì Hussein táwa ní Hussein jẹ́ Hussein bin Ali hussein ọmọ ali tó jọmọ ọmọ ànábì tó jọmọ fatima hussein yìí òun wá bí ma ali bọ́nà hussein again tó yí mọ̀ jẹ́ ali bọ́nà hussein bọ́nà ali kò kọ́sí àwọn sálàfà náà pé àwọn náà máa ń so kọ́ grandfather wọn so ali bọ́nà hussein bọ́nà ali ali bọ́nà hussein yẹn là ń pè ní zainal abidi so zainal زين العابدين في أول برزدك هذا الذي تعرف البصاه وسعته والبيت يعرفه والحل والحرم ما قال لا قدت إلا في تشهده ó èyàn dáadáa ni gbogbo wọ́n sì wọ́n sì fẹ́ràn rẹ̀ ọ̀ rẹ̀spẹ̀tì rẹ̀ ọjọ́ báwọn lè ṣe ń parọ́ so a wá ní muhammad muhammad bin ali ọ̀nà pẹ̀lú albaqir tọ muhammad yẹn òun wá jẹ́ bàbá fún jaafar jaafar sọ́dẹ̀ so Jafar bọ́nà muhammad bọ́nà ali bọ́nà hussein bọ́nà ali tọ muhammad eh, zainul abidin ali bọ́nà hussein ló wá wọlé pẹ̀lú àwọn èèyàn bá jáde ti fọ́ lójú báyìí tọ́ jáde náà bẹ̀rẹ̀ náà sàájá náà wọ́n dàgbà tán pẹ́ tán kú láti ní Madina nígbà tí wọ́n wọlé wọ́n wá ń bí wọ́n pé kó kálukú máa nítorí ìṣàrà wọn nígbà tó ká àlìbùn òfin ó bá sọ pé wọ́n ni àlìbùn òfin tí jábìrù gbọ́ báyìí Ibn Hussein Ibn Rasulillah ọmọ ànábì ọmọ ànábì ó ní kó súnmọ́ kó súnmọ́ nígbà tó kó súnmọ́ ẹgbẹ́ tí wọ́n jábìrù wá fọ́sáyà ó wá túbọ́ tí nì jábọ̀ náà bẹ̀rẹ̀ ó túbọ́ tí nì alìmọ̀ lọ́pẹ̀ ọwà tó jáde ìwà mọ́ rẹ̀ ọwà tó fi jáde rẹ̀ ó fẹ́ fíìlì ara ọmọ ọmọ ànábì yá ara tó já látara ànábì fi jẹ́ fíìlẹ̀ wá fíìlẹ̀ ọwà ni yabna akhi sani wọn ni kọ́kọ́ bí ìkwẹ́sà kẹlòmí tó bèèrè kẹlòmí tó bèèrè wọn ah, ọmọ kọ̀sẹ́yìn wọn ni kọ́kọ́ bèèrè òun ni wọ́n bí kwẹ́ṣà wọn ni kwẹ́ṣà hadisi tó gùn sọ́dún sí hajjatul nabi báni ti ṣe hajj hadisi jábìrù yẹn tíṣà báni ṣe iṣẹ́ lórí ẹ̀ ìsinà dẹ̀ mọ́ka fún yín. àwọn arìnrìn bẹ́ẹ̀tì ni wọ́n gbà wá tó dákun ibo làwọn tí wọ́n bẹ́ẹ̀ nìkan kan jà bí wàláhì wọ́n jẹ́ kí n tàn yín súnà láti jọ súnà tí ń bọ̀ wá in tó gbé súnà dúró náà ní ìsọ̀ pé ká fún kálukú lẹ́tọ̀ọ́ yìí fairness kàfẹ́ nìkan sájá nísìn àwa sì pé ní kí ni tó tako pé ká fẹ́ràn àálì ká tó fẹ́ràn àbúbákírí àbí tí wọ́n sọ pé ní sì wọ́n gbọ́dọ̀ pé àbúbákírí kéfèé ní kó tó fẹ́ràn àálì bọ́ọ̀lù ní lákọ́ra wọn ẹgbọ́ gbẹ́nà àálì àgbà àbúbákírí ó jù lọ ṣùgbọ́n fàbílà àwọn méjèèjì ìwọ kan wà bọ́sẹ̀gbẹ́ kan ẹ́ báwọn sí sínú súnà lájọ́ súnà ti ń bọ̀ wá òdodo òun náà sì fi lẹ kéńtẹ́rì kéńtẹ́rì àtàwà àmódodo kọ́dà àwọn èèyàn tó lo power náà láti fi suppress sẹ́mọ́n tó tẹ́ ìkàwọn pé nísìn gbogbo khalifa gbogbo mùsùlùmí sọ pé ọ̀rọ̀ Quran mahaluk ó lọ́mọ ogun ó ní gbogbo ẹ̀ ó ní resources ó ní gbogbo ẹ̀ ó yẹ ó fáwọn àfáà sẹ́wọ̀n àdéhùn ọ̀gbìn iṣẹ́ gbọ́mọ́ kẹrẹ gbọ́ nìkan ti tẹ́ sọ́rọ̀ rẹ̀ wọ́n ní kò sí mọ́ torí pé òdodo ni tí sọ́nà ń sọ èé ṣe pé torí pé ní àtẹ́ wà ń bẹ̀ ló fi jó dodo Ọlọ́run bá ké ní àtẹ́ pé ibi tó dodo wà láwa ni tá bá yes kìí pé tó pé èmi àti ẹ wà ń bẹ ló fi jódodo ọlọ́run bá ké èmi àti ẹ pé ó gáìdì àpébi tó dodo wà òun la wà tó tá bá ti mọ́ bẹ́ẹ̀ ò ní dààmú gbọ́ àmọ́ tí ọmọ aṣèlú gọ́ọ̀rọ̀ nígbà nígbà ní irú fẹ́ da súnlẹ̀ bí irọ́ ni ìwọ fún ara rẹ̀ gan ọlọ́run bá gáìdì wọ síbẹ̀ ni kó o tó débẹ̀ nǹkan kí ló dé òdàrú tó gbà tí wọ́n débẹ̀ ni yóò tó jábì wa gbọ́ sí lára ọmọ ọmọ Hussein ni kọ́kọ́ beere question tó wá bí pé mo afẹ́ ni nípa bóòlù àníbi hajj so àwọn ń fi ìmúṣẹ rí pé irọ́ tẹ̀yìn ṣíà náà ń pa gbígbà náà pé àwọn àìmọ̀ ń gba kẹ́ríkà láti sánmọ́ ọ̀dọ̀ jábìrì náà wọ́n ti ń gbà náà náà ni náà báwọn yóò kú náà ṣe ń gbà náà so ibi tá a ti lọ òní wípé ọ̀rọ̀ ṣé wọn máa ń ṣàǹkìtì láti lọ pé tá a bá wò bẹ̀rẹ̀ aya ni kí ni ó máa wò yẹn fẹ́ máa ṣe tafsir pé kán máa kó dúkìá ẹlòmíì mọ́ tiwọn òun náà ni pé wọ́n fẹ́ lo oúnjẹ ẹlòmíì lọ wọ́n fẹ́ compete wọ́n fẹ́ ṣe racing ẹ̀ tọ́ ṣé wọn ń ṣàǹkìtì wá ń sọ fún wa pé tọ̀ tẹ bá wò àpàlẹ̀ aya nǹkan ọlọ́run wá pàwọn èèyàn sí mẹ́ta láti di aya àti ọlọ́run wá sọ fún wa pé pé ọjọ́ ìwájú kó wá yíwa pé ah, eh, human nature ni pé ká ní that sense of competition sọ ìgbò ní ká lò sí ẹ lò wọ́n pẹ̀ bá fẹ́ sáré ní ayé gbà yìí fídí ń bẹ́ẹ̀ má dúó nídú opó kàn fẹ́ ní mínímọ́ọ̀mù kó wà ní àtàbùlù yẹ̀mí nìkan ẹ mọ́ máa ronú pé bí n fi ó àgbà pé mari náà ni pé ó má tẹ̀ kọ́ wọ náà pé wá tó wà lìjẹ́ náà padà ó ti tó mi láìláì mọ́sọ̀lélẹ́lù sọ wípé tọ́ ọlọ́run bá ń tó kèé síṣẹ́ mi fẹ́ gbára lé mo fẹ́ gbìyànjú ó tẹ̀ sí ní ibi tábọ̀ náà bá wa wà ń lam amal bí amali so pé competition yẹn kọ ọlọ́run wa sọ pé wà fi zálíkà pálíyàtà náà fàṣọ sáré èyí tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe competition pé mo fẹ́ lówó ju lọ ilé ayé nìkan náà ló pa àmọ́ èyí everlasting competition òun ní kẹ́ so ibẹ̀ láti wá sọ̀rọ̀ àwọn sàbí ànábi láti sọ̀rọ̀ Umar bin Khattab anhu pé bó ṣe ṣe pé ní ṣe kò sọ ẹ́ hadithi ń bẹ bó tẹ̀ ṣe pé ìsinádù ẹ̀ ní iṣu náà Abu Dawud ó sì wà mọ̀kọ́ dìmọ̀ fáyìn mọ́sẹ̀ pé omerina e, e, anonzila nina samanazila apawa láṣẹ pé ká fà àwọn èèyàn tí pòsíṣàn kan bá wà àwọn èèyàn orí pọ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan là ń sọ pá àmọ́ tí jẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ láyé ń kálukú mọ̀ fàjúra wa lọ ẹ̀sìn náà sì takò báwọn sàábì náà àwọn sàábì àníbì náà ti ṣe náà mọ́sí ló gbéṣẹ́ ayé nù kọ́dà wọn máa ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ níjọba fẹ́ rí wọn fín ó sọ wọn fẹ́ rí wọn fín níjọ tẹ́nìkan fẹ́ rí sádùgbò làbí wà kọ́ọ̀sì sí ẹ̀yìn kẹ́ǹtì àdísì kàfi parí kíláàsì tó dàrú àtẹ́kì kíláàsì àtẹ́kì àwọn sú áyà ìgbókù níjọ ní next class ẹ̀yìn kẹ́ǹtì àdísì ẹ̀ sádùgbò làbí wà kọ́ọ̀sì káfí lè máa ipe kò sẹ́ni nǹkan tí ó gbà fún kẹ́nìkan kárí òun fẹ́ tó polóhùn fẹ́ rẹ̀sìn ṣe wọ́n náà rẹ̀ ránṣẹ́ ṣùgbọ́n má fojú kéré àwọn èèyàn táwọn náà ti gbìyànjú ti dẹ̀dẹ̀ kákùrẹ́ ìtara wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti àdàlẹ̀ hmm? kò sí nǹkan kò sẹ́ni kankan náà ẹ̀yọ kan tọ́lọ́run fún bọ́ ẹnìkankan náà kò sẹ́ni kankan tó fi kún ilé ayé tí ò ní ní mistake ó gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run bọ́ ẹnìkankan àbànábí ọlọ́ hmm? so ọlọ́wọ́ gbọ́n ẹnìkan kan so a ní ká máa correct ara wa ṣùgbọ́n ká mọ ìyá ara wa káwọn ká lágbájá yìí o kọ́dà nígbà tẹ́nìkan kan ò tiẹ̀ tí ì máa pèpè sí súnà á ọlọ́jà gbìyànjú ọlọ́pọ̀ sàlékún orí rẹ̀ ọlọ́wọ́ bá kó sí ẹ̀hìn kọ́dà ẹ̀ tún gbọ́dọ̀ máa ṣàdúrà fún ọlọ́wọ́ bá wí fún wa ni pé ẹ̀kọ́ tó kọ́ wa ní wọ̀lẹ́dínà jáwó mi bá dé hìmù yaquluna rabbana fil lana wa li ikhwanina alladhina sabaquna bil iman elo lo ba ko wa pé àwọn tó wá lẹ́yìn wọn o wọ́n sọ pé Ọlọ́run bá ṣàforíjì fún wa àwọn ma ya wa náà tí tí wọ́n ṣáájú wa pẹ̀lú iman dákun àforíjì fún wọn so bo ka sọ pé engineer pé e kan ka kan wa karama lásán eh ka karama lásán pé eh kíni kan wọ́n fẹ́ da ìsìláàmù rú ní ẹ̀ẹ́dọ̀rí náà lọ́wọ́ fẹ́ fi rí pé ìrẹ́nì ìrẹ́ka tí ó dá ìsìláàmù sáàdùgbọ́n àbí wà kọ́ àdéhìsì bùkọ́rí ní àdéhìsì pọ̀ ní kíkà àrídìsì kíkọ́ yìí wọ́n mọ̀ bí kàtọ́ àbúrọ̀dá láàánú wọ́n rán sáàdùgbọ́n àbí wà jẹ́ gọ́fúnà wọn ní kúfà ara kúfà yà kan ah! ara kúfà la ilaha illallah sometimes ẹ̀mí máa ń wò pé ní ṣẹlẹ̀ sáfẹ́ ìgbébò láàrín àbájò sọ́dá ọ̀dá kan fẹ́ jọ ara kú bàbá yìí ah, ah! ara ìrà oníwàhálà yìí kò sí kó ṣe pé ẹ̀yàn dáa tó bá lọ́dọ̀ ẹ̀ wọ́n lálàṣẹ rẹ̀ ó fi sílẹ̀ tí ó fẹ́ sì sọ so sáàdù máa bí wà kọ́sì wà lọ sí kúfà ẹ sáàdù sáàdù àbí sáàdù bẹ́ẹ̀ náà wà lásán lọ bọ́ṣà bìí jẹ́nà tábà ní àkọ́kọ́ ẹni tí ọkọ̀ tafa lójú ọ̀nà ọlọ́run lọ́yà ọ̀là kọ́kọ́ ọwá dé kúfà àwọn ará kúfà wá kọ̀m̀plé lọ́dọ̀ ọmọ ẹgbọ́n sáré kò sí tí òwúrítà a ní ẹ̀kọ́ kò pín nǹkan dáadáa kìí kan kò pín ẹ̀fẹ́ dáadáa kìí sì dájọ́ pẹ̀lú déédéé ní òtí ẹ̀dùn ẹgbọ́n sọ wọ́n ní kò mọ̀ràn kí ẹgbọ́n sáájú àti sáájú náà fi wà kọ́ sẹ́gbẹ́ sábà ń ka àwọn ẹ̀sọ́ wọnú ìsìlámù rẹ̀ lẹ́ẹ̀kejì tí èèyàn tí ò bá náà yìí láyé kò bá bùbá kiri ó bá wọn sọ pé sádùn àbí àkọsù màmú kì àdìsí bùkọ́rí ní nǹkan àfọyín o sọ pé ibi tí mo sọ sẹ́kù pàákì nítorí pé ẹ bá mà kò sí àwọn ará yìí ò sí ní balẹ̀ pé ó mọ̀ pé ah ọlọ́mọdé ń jọ pé ó dàpọ̀ àwọn kan tó fẹ́ máa jọ orúkọ yìí ó ti mọ̀ bí ó kò bí lọ́ọ̀dì sí kò sí kò sí pariwo tó kò bá fẹ́ pé láíláyé èyí ò lè ṣe lé èyí ò ní ṣe lé kọ́sà àwọn táwọn ṣe mọ̀ mọ́ ibi táwà wọn ni wọ́n fẹ́ dẹ̀sí rúgbò náà nílò pé ìtọ̀ yẹ́yàn sọ pé sálùmọ́ ẹgbẹ́ àkọ́ṣe gbọ̀rọ̀ kí ọ̀rọ̀ ń dùn gan ó dùn gan gbàgbà ní kó mọ̀ kí ó mọ̀rù wá ní kí sáàdù ọ̀rọ̀ ó ní àdéhìsì bukọ́rí 3728 àtàwọn nọ́mbà mìíràn ó ní inú ìlà awùwàlù làárọ̀ bí rọ́mà bí sáàmì fi sàgbé nìyà. bí tẹ́lẹ̀ wọn pé sọ àwọn èèyàn yàtọ̀ sí àwọn ajúra wa lọ dẹ́lẹ́ nìkan bá ti ń tẹ̀lé kan mọ́lẹ̀ òun láti sọ fún pé òun náà òun lágùn mọ́dà mi ọgbọ́n èmi làkọ́kọ́ lárúbáwá tó ọkọ́ ta fà sójú ọ̀nà ọlọ́run pé à ń ṣe jihad èmi àkọ́kọ́ ṣé oúnjẹ ni wọ́n ń gbà wọn ni àbí kí ló fi ìṣẹ́ ńlẹ̀ ọlọ́kànú ọgbọ́rò wàkúnnà nàgbùmọ́ ànàbí sallallahu alaihi wasallam a máa ń jagun pẹ̀lú ànàbí lásìkò yìí ibi tí nǹkan tọ́ fún dé wà máa lànà tọ̀ ámúrù ìlà wàrà fún ṣàjà a ló ń jẹ kankan tá ń jẹ gbà ju pinnu ewé igi ewé igi akàjẹ́wé báyìí kò sí nǹkan kan ní táìmù táwà dín ní táìmù tó kẹ gbọ́rọ̀ sáwà lẹ́gbọ́n ni èmi ò mọ̀ rún kí wàláì ẹ̀wẹ̀ máa sẹ́rí òfáàdì ọ̀nà láti wà gẹ́yìn mọ́ sọ fún hmm. kò sún kọ́ tó fẹ́ pè fún mi náà mọ́kún ó tọ́ pé ìdí nemo sàlàfí ìyá ó lè lè tọ̀ náà òun àwọn sọ́rọ̀bà náà ìtumọ̀ pé máa tẹ́sí máa gbé sí contest sáré máa bí ọkọ̀ sí sàádé ìwé tí sọ́yìn sí bùn máa gbé òsí káwá náà lè bẹ́ẹ̀ jọ ẹ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín sàwọn kanáà sọ̀rọ̀ ẹ̀ fún mọ́ bùkọ́rí wọ́n ní kò mọ̀rún kí àwọn ará kúfà náà àwọn ará kúfà àwọn ará Iraq ní kéńpé àwọn Baghdad àwọn náà ní Iraq wọ́n ní kò mọ̀rún kí wọ́n sàfẹ́ ẹ̀yẹ wọn náà ní tó káwa mú ọwọ́ yẹn káwa pè ní jẹ́rù wá tààdì ìwọ̀ wẹlé àwọn ọlọ́mọdé ń sẹ́ńbẹ́ mi ò ní pẹ́ mọ́kọ̀rẹ́sì èèyàn ó ní àti òun kẹ́ yọ́kù mẹ́ nínú sàlàfíà kan ló wà ọlọ́ọ̀lẹ́ fún ló kàn mí ó ní àlóúnjẹ kankan tá à ń jẹ ju ewé igi lọ ata iná àdáná èpè kọ́dà ẹlòmíín nu wábi tá a jẹ ewé igi dé àfúnlọ́wọ̀ ah, rahimahullah jami'an la yad'u kàmà yàdọ̀ olùbàáyìnrò àwùṣà irú ìgbẹ́ tàà máa ń yá irú ìgbẹ́ tí àfún yàtọ̀ pérése yóò sọ́lìdì kò só mímẹ́ ẹ̀fún pàtẹ́ máa ń jẹwé pérése ìgbẹ́ yàrá báyìí pẹ́lẹ̀ tí wáyìí lẹ́yọ kọ̀ọ̀kan irú gẹ̀ẹ́ta yánu na àdánà làyàdọ́ù kàmà yàdọ̀ olùbàáyìí ràúṣà ma láwọ̀ kẹ́lìtò kò ní jọ́ ìpapọ̀ kò ní òpapọ̀ kẹ́lìtò ìgbà sẹ́pẹ̀sẹ̀pẹ̀ ní wóró torí kò sómi níbẹ̀ tí èmi tí mo wá ṣerú ilé ìfún Islam ثم asbahat banu asad àwọn banu asad ní kúfà ibi tí islam wádìí pé tó àzírò ní alàlì islam àwọn aláwọ̀ fẹ́ kọ́mi ní islam mọ̀ṣàgbákò <laughs> eh? tó àzírò ní alàlì islam àwọn ni wọ́n bá mi wí lórí islam èmi ó ní lakọ̀dẹ̀ ṣètò ìdán wàdọ́là àmọ̀lẹ̀ dẹ́mọ́dì sòfò dẹ́ iṣẹ́ mi ti gbé sínú tó bá ṣe yí pé nírú tí islam dé tàwa fọ́lá tó máa jọ́gà máa wọlé ìwó tó máa sọ pé àtúnmà ṣe lakọ̀dẹ̀ ṣètò ìdán wàdọ́là àmọ̀lẹ̀ mo ti pòfo iṣẹ́ yìí ti dànù wà kánú kí ni wọ́n ṣe wà ó sínú yóò sọ́lì ẹgbọ́n kọlu láyọ́ sínú ìsọ́lẹ̀ wọ́n ní kò mọ̀rún kì sáàdùgbọ́n àbí wà kọ́ ara àwọn aṣọ́tún ṣáàlù so now kí mi náà wá gbélé mi náà mo pé ah ẹ̀ẹ́n wọ́n gbà tó wá fẹ́ ah èmi ò ṣe wé eléyìí o ọlọ́run kó sì yọ ń kálukú wa ń bẹ láyé sínú ìsọ́lé lẹ́bù ń bẹ̀ o tọ́wájú ò bá fẹ́ mọ lẹ́bù àwọn èèyàn pẹ̀pọ̀ náà ló fẹ́ mọ mú lẹ́bù tara rẹ̀ àbílò nípa àwọn ará àtàkìkẹ́ ló fẹ́ mọ fún lẹ́bù gbogbo àfáà tí ò sí nàìjíríà ló mọ fún lẹ́bù ṣẹ́ẹ̀kì ní kankan ṣẹ́ẹ̀kì ní kankan ṣẹ́ẹ̀kì ní kankan ṣẹ́ẹ̀kì ní kankan ṣẹ́ẹ̀kì ní kankan gbogbo wọn lẹ́bù gbogbo dìfẹ́ǹsì ló fún wọn tán àmọ́ àwọn àfáà tán wọn lóyún táwọn náà ń gbìyànjú tí wọn ṣe lágbára mọ́ owó wọn dànù oníkòsáfà kankan tó jẹ́ sáfà ìdán lápàdé fẹ́pẹ́ ìdán wọ́dọ́là iṣẹ́ irú èmi tó èmi náà lè dàsìkò tó pé nísìn bànà asadin yóò àzírò ní alẹ́sì ó mọ̀ bá mi yí lórí Islam mo ti ní ilé ẹ̀yẹ wọn làwọn fẹ́ àwọn fẹ́ wọ́n ní àwọn fẹ́ wọ́n dì eh, eh. ní ẹgbẹ́ rere ní náà ẹ kí tá ṣe tọ́lọ́wọ́n ọbọ̀ fi kà wá máwọn sàbẹ̀ ànábì kọ́lọ́n kò fi wá ṣe kọ́lọ́n fi wá ṣe kò ń gẹ́ kọ́lọ́n fi yọnu sí wọn kó kàwá sí náà tó náà yọnu sí lọ́bánà ntọ́lọ́wọ́n bá sọ fún wa tó ní káwé ń pa wọn ọ̀lẹ́dún náà omi bá dé yẹn kúlọ̀ rọ̀bánà fìlánà wọlé ikhwanina alladhina sabaquna bil iman ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف بارك الله فيك أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته نعم اوكي okay.